وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته bákanáà àti àfẹ́láàt àti àfẹ́láàmù fún òjíṣẹ́ wa ẹni tá a fẹ́ràn ju gbogbo nǹkan tí ń bẹ lórílẹ̀ lọ lẹ́yìn ọlọ́run ọba ẹni tó jẹ́ bó ní náà ni sábàbí tí a fi wà lójú ọ̀nà tààrà báyìí òun náà ni ẹni tí ọlọ́run ọba ti fi àánú gbogbo ayé kíkà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn wà á tó ma àwọn ànábì yìí a tó dá nẹ́gbà Muhammad ma sallallahu alayhi wa sallam a fi nípasẹ̀ àwọn tàbí rẹ̀ ọbẹ̀ látòrí Abubakar Siddiq radiyallahu anhu tó fi dórí Umar ibn al-Khattab radiyallahu anhu تزواج عثمان ابن عفان رضي الله عنه بكنا تفدد علي ابن ابي طالب او نبدا بها وانتي وقبا حديث وجه من àwọn sàbí ànàbì radiyallahu anhu èyí tó jẹ́ sí pé òkè tí ń pé gbogbo wọn ọ̀gá gbogbo wọn òun náà ni Abu Hurairah radiyallahu ta'ala tí wọ́n fẹ́ràn àbú rẹ̀ rà bọ́ fẹ́ràn ẹnìkan ò ní fẹ́ràn àbú Hurayra àfẹ́ntọ́ fẹ́ràn anábọ̀ Muhammad sallallahu ẹnìkan ò sì ní kórìíra tàbí kọ́ bẹ́ẹ̀ ní àtẹ́lú àbú Hurayra àfẹ́ntí ẹjẹ́ sí kó kórìíra ànábì ṣùgbọ́n mọ̀ wípé tóun bá sọ fáyé kó ń kórìíra ànábì àwọn tí ó gbalẹ̀ nù pọ̀ ẹnìkan òní kórìíra Abu Hurairah àfẹ́ntó kórìíra anábọ̀ Muhammad sallallahu àti Abu Hurairah sí àpẹẹrẹ fáwọn ọkùnrin àwọn sọ̀hábà tí wọ́n gba àdìsí wa tó pọ̀ bákan náà yàwó Aisha radiyallahu anha àfàwọn náà sí àpẹẹrẹ tí ń bọ̀ fún gbogbo àwọn obìnrin tí wọ́n gba hadith wa látọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba kọ́bọ́ wa ni yọ́nú sí gbogbo àwọn sàhábà lápapọ̀ kó sì yọ́nú sí àwa náà pẹ̀lú wọn torí pé àgbà pẹ̀lú tọ́nà wọn bá yọ́nú sí ni wọn lẹ́yìn eléyìí ìjókòó tèmi ọjọ́ ìjókòó tí a tún fẹ́ máa fi yí ayé wípé àìní ẹ̀sìn Islam ò lè bàjẹ́ ọjọ́ ìjókòó tá a fẹ́ máa fi nílẹ̀ fún gbogbo ayé wípé sunna nabi sallallahu alaihi wa sallam kò lè dàrú ẹni tó bá lọ́wọ́ ọ̀dà súnà tí ẹni ọ rú àwọn kan tó fẹ́ dàrú lánàá ayé wọ́n dàrú kẹ́yìn padà náà ẹni tó bá lọ́wọ́ ọ̀dà ẹ̀sìn ànábìnú òun yóò kọ́kọ́ dànù náà tí ọ̀bà wá dànù lótò máa fún nù pé ìjókòó tè ní ìjókòó international kìí kí ni ìṣèlú ká àwọn kan bí yàn bá jẹ́lédè kan lẹ nàìjíríà yìí yọ mọ̀ tí lọ láàrin atọ́lẹ́ntì translate lọ́wọ́lọ́wọ́ báyìí lórí kíní tí wọ́n ń wò lọ́wọ́ tí máa ma kílà ń sọ kílà ń wò ẹ̀sìn anábìwá Muhammad sallallahu alaihi ọlọ́run ti dáàbò rẹ̀ bò mọ́ máa pé gbogbo àwa tá a wà nítorí lẹ́nu kò sẹ́nìkan nínú wa tí wọ́n bú bàbá ẹ̀ tí ò ní farata kódà kọjá sí lókè kìkìkì ní bàbá rẹ̀ ọ̀hún ẹ̀jẹ̀ pé bàbá rẹ̀ nìyí ló bí ọ yìí ló bí ọ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tá a jókòó yàtẹ̀ tó ń gbọ́ wa kọ̀sẹ́ni tí wọ́n bu ìlú ẹ̀ tí wọ́n fi àléébù ka ìlú ẹ̀ tí ò ní gbarata ń bẹ̀ kódà kọjá sí pé ìlú yẹn ò wúlò fọ́ báwo wá ní kí wọ́n wá bú àbí wọ́n fẹnu àtẹ àbí wọ́n yẹ̀yẹ́ ẹni tó jẹ́ sí pé sábà bí wọn ló fi mọ Islam tí ọ̀yẹ́ kọ gbára dáńtà ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé ẹni tẹ́ ẹ bá rí tára ẹ bá tutù tó dodò kalẹ̀ tó tutù kalẹ̀ tó domi tó tutù kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń bú tàbí ànábì rọ́bì aláwọ̀ ẹ̀ ẹ fura sí. ẹnikẹ́ni tẹ́ bá ń gbèrò ara ẹ̀ tuntun lẹ́yìn tí wọ́n mú ara ẹ̀ tuntun lọ́wọ́ àti ọ̀sán ẹ̀ á àti ìsọ̀rọ̀ ẹ̀sìn ń búzà o ṣùgbọ́n wọ́n tó jókòó tó ń gbọ́rin tó ń wá lọ tó ń bọ̀ lọ́wọ́ tó ń rẹ́rìn sí tó ń bá jẹun tàbí òun gbé lẹ́gbẹ̀ẹ́ gà ó ká máa pé nǹkan ṣe wọ̀gbà. eléwọn báyìí ẹ lọ́ máa wípé nínú àwọn nǹkan tó yà wá lẹ́nu التي بين المسلمين اليوم nínú àwọn nǹkan ìyanu tí ń bẹ láwùjọ àwa mùsùlùmí lọ́jọ́ tòní òun náà ni hadimuhun òun náà ni ká máa fáwa mùsùlùmí ìtọ́bà wà jẹ́ lákòókò òsìn tí ń bá wà lọ́kàn jẹ́ jù ó ní pé àwa mùsùlùmí à ń fọwọ́ ara wa amújígà àwa ń wúlé ìsìlámù fúnra wa amújígà àwa ń wú foundation ìsìlámù fúnra wa nínú nǹkan tó bá àyàn lẹ́nu tó bá àyàn nínú jẹ́ jùlọ lákòókò tá a wà yìí nìyẹn. ẹ lọ́ mọ̀ pé nǹkan táwọn èèyàn fi ń wo Islam kẹ́lì fi máa wó ẹ̀sìn ọ̀pọ̀ oṣù gbé yìí tó léwu jù lákòókò tá a wà yìí òun náà ni ànáìlò òun náà ni kéèyàn wá sọ wípé òun ò ní nǹkan kan tó ń ṣe mọ́ àwọn tàbí lókùn tó ń fẹ́ bá fight báyìí àwọn tàbí lókùn tó wọ́n máa fi ta yín àwọn tàbí lókùn tó wọ́n máa bú tí wọ́n mọ fẹnu àtẹ́kàn ọyẹ ká káwọ́ lérí fún pé àti ẹ ti wá bàjẹ́ tó báyìí òun tí ẹ rí tòsí lọ òòbù àwọn àfáà wa nílẹ̀ Yorùbá òòbù àwọn àfáà wa nílẹ̀ Haúsá òòbù àwọn àfáà wa láfíríkà ọwọ́ ní òkè lọ́hùn-ún ibẹ̀ ni wọ́n wá ń náwó lọ ọ̀wà ríbi kọ́ ọ̀rẹ́ tó lé bú ọ lẹ́ntọ́fẹ̀ ké ìbú sí mọ́ àwọn tàbí lọ́wọ́ kù á ah, ah, ìbànújẹ́ ni o wọ́n là kọ́ jẹ́. tí wọ́n bá ń bèèrè ní àti ẹlẹ́rìí pé ta lẹni tó establish ká máa bá wọn sàbí inú ẹ̀sìn Islam ta lẹni àkọ́kọ́ ẹ lọ́ọ́ mà pé ẹlẹ́sìn jù ni o orúkọ rẹ̀ jẹ́ Abdullah ibn kini al-Yahudi orúkọ rẹ̀ ní abdullah ọ̀sọ̀rọ̀ yẹn ní abdullah láti fi wá ẹsọ ẹ̀sìn islam ṣùgbọ́n wọn ní islam ṣùgbọ́n kò kó nínú yahudiya rẹ̀ nínú ẹ̀sìn jù rẹ̀ wọ́n wá rán ẹni sẹ́kọ̀ọ́ wá sí ẹni tó kọ́kọ́ establish rẹ̀ kí orúkọ ẹ̀ jama abdullah ibn saba aliyahu naam eléyìí tó wà ti pẹ́ èyí tẹ́yìn ń àti rí kàlá dáa a lè fi gbọ́ dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí àwọn kan ẹ̀sìn tí wọ́n nìkan máa bú sàábé ànábì ṣùgbọ́n láwùjọ tí wà yìí ààrírí kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ naam ọbẹ̀ wo Islam ṣùgbọ́n láwọn ní kì í ṣe bẹ́ẹ̀ wò lérí wò tọ́ba jẹ́ pé orí wo ni a ní sẹ́kùn bẹ́ẹ̀ dòdò lónìí ẹ̀ mọ̀gbà tí Abdullahi ibn Saba tó ti ṣiṣẹ́ rẹ̀ ní látàrí Usman ibn Affan radiyallahu anhu ẹ wá wò ó ti dé ní one thousand four hundred years tó ti establish àbúrò ìkàlẹ̀ sọ́wárí ìsìláàmù wo jamaa kò rí wo àìmọ́riwó náà ní ọ̀jẹ̀ kẹ́ ẹ gbọ́ nílẹ̀ nàìjíríà yorùbá ń bíbà yìí láti yẹ ọdún yìí wá kó tó di pé ṣèyítọ́nù kékeré kan wá lọ gbà wá tí ọlọ́run àǹṣètọ́nù kékeré nì tọ́lọ́run ó sì gé gbogbo egbò rẹ̀ tí ò ní hù tí ò ní gbérí láéláé bí mẹ́ra nàám wàmúndù zamani kọ̀dí كنت ترك القوانين لما بدأت هذا الشهر شهر رب الصحابة اللهم لا علم إلى أن شرعت aburú yìí ọwọ́ ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń kọwọ́ south bíbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wàláàkì yóò jáde àwọn ń bẹ ní north Nigeria northern Nigeria ọwà ń bẹ ìgbésí wà ń bẹ náà kẹ̀kẹ́ délò náà gbogbo bíbẹ̀rẹ̀ rẹ̀ kò tí ì fi thirty years lọ tàbí kó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ nàám lákòókò tá a wá wáyé lọ́hàrọ̀ rásùn orí kan wá jáde ó gbé lókè báyìí bí orí èṣù ó gbé sókè báyìí bí orí èṣù kí ló fẹ́ ṣe pàmbá àtà olórí burúkú tó jẹ́ lórí burúkú jù náà àwọn olórí burúkú wọ́n wá lídìí ogun yìí. wahamala ụlọwa lọ́wọ́ gbé flag àti arígbé àmàbú àwọn tàbí òun ló gbé lọ́wọ́ báyìí ó gbé àti orí burúkú dání ajọ́rọ̀ alìmọ̀jìrìmín ajọ́rọ̀ alìmọ̀jìrìmín ní wọ́n bá ní àwọn kírímínà ọ̀gá tí ò rí nìkan kan yà sí a tàbí lọ o wàláhì rẹ púpọ̀ torí kò wù abẹ́kọ̀ kú sílẹ̀ ajúrọmù mùjìrìmí tí a bá ní olórí àwọn kírímìnà ayé nínú ẹ̀sìn ó náà lẹ́nu tó bá tanú bá àwọn sàádọ́ ànábì ọbí aláhùn dáhàlá nínú àwọn èèyàn ẹni tó jẹ́ sí pé a mọ̀ ní pé ó láwọn kan tẹ́ ń tẹ̀lé lẹ́yìn àwọn jẹ́ ń tẹ̀lé lẹ́yìn yìí wọn ọ̀mọ̀ tó yàtọ̀ sí sí wọ́n ti pọ̀ díẹ̀

ọgbọ́n sàbẹ̀ mi lẹ́yìn ó ti sàbẹ̀ mi ṣubú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ ti ṣe báyìí nìyí. ọwọ́ describe ọ̀sà àwòrán àwọn sàbẹ̀ gbé jáde sáyé bí àwòrán tí ọjà ibi ẹ̀wù àríbi pa kíyàn ọ̀pẹ̀ sàbẹ̀ kan ní kíni àríbi pa subhanallah. ó gbé àwọn àwọn ẹsẹ̀ adéjáde bí dẹ̀dẹ̀rẹ̀ ìgbé dẹ̀dẹ̀rẹ̀ máa ń nù wọn ìtumọ̀ ẹ̀ náà nìyẹn ẹ̀gọ́ nílé eléyìí ọ̀kan àyìn àwọn bẹ́ẹ̀ kọ́ yàwòrán àwọn bàbá tó bí wa káyàwòrán wọn bẹ́ẹ̀ ká má má jà Nàám. Àwọn ọ̀rọ̀ tí ọ̀dà tí ọ̀dà tí ń sọ yìí ó ti kó àìsàn bá wọn tó tẹ̀lé lẹ́yìn. Ó ti kó àìsàn sọ́kàn wọn. Bẹ́ẹ̀ bá bá wọn tó ń tẹ̀lé lẹ́yìn tí ó ń gbọ́rọ̀ rẹ̀ yìí kò sí tẹ́fẹ́ bí wọ́n lè nípa àwọn sàábé tí ọ̀kọ̀ọ̀kan ní ti hẹ̀. Kí ló fà á? Ó ti gbọ́gbọ̀ púpọ̀. Ó ti pọ́ìsì kí Ọkàn wọn mọ́kù sórí pọ́ìsì india o kọ́ ya ma gbọ́n tó dáa kó lè bá àmà yí pé ọfẹ́ bá ti ẹjẹ́ lálùkù ya mà ní o. Mhm. ní a bá fi wọ́n lè retí kí lọ́fà tí wọ́n fi lọ bá wọn sàábé tààrà lẹ́nu yìí kò sí nǹkan tó gbé lẹ́mìí lọ rẹ̀ ju pé ọfẹ́ court àṣepọ̀ láàrin àwa àtọ́lọ́n ọfẹ́ yà wá ọfẹ́ yà okùn pé yà láàrin àwa àtọ́lọ́n bóòlù pé àná alukur'an kẹrin ọ̀rọ̀ ọlọ́run kọ̀fì àti kur'an báyìí alẹ́ ìjọba mi léèrè pé bóòlù sílẹ̀ tó fi já sí kur'an tó gba kur'an tó kó kur'an lẹ́nu bẹ́ẹ̀ ni kòkó ńlẹ̀ ṣùgbọ́n ti fọ̀rọ̀ kó ńlẹ̀ kur'an yìí tí bàbá tiẹ̀ lọ́gbà wáyé sí bàbá tèmi lọ́gbà wá ní àwọn owó lọ́gbà wá ìgbà wọn sọ harvard rọ́bí ọba wà ní tẹ́bà wá ti wá sọ fáwọn sàábé yìí dìndìnrín ni wọ́n ẹ̀gọ́ ni wọ́n òkúrọ́ ni wọ́n olè ni wọ́n ọ̀kadúrà ni wọ́n ẹ̀dá kan sáfọ́ kabalẹ̀ sí kùránì yẹn mọ́ ah, ó ti já wa pẹ̀lú kùránì ibi tí ń lọ nù ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni ọ fẹ́ já wa kúrò lára súnà lórí kò fábí ayé àríhìn báadáwó kò tí ẹ̀ dún lẹ́nu ẹ̀ gan báadáwó ní máa pè báadáwó àbí tí báadáwó bẹ́nu kùrán kò sí báadáwó náà báadáwó níbẹ̀ náà kùrán kì í ṣe báadáwó ọfẹ́ já wa kó lára súnà nàbí wa Muhammad sallallahu alaihi kọfí àárí súnà nàbí kàmọ́ tẹ́lá gé kùrán wọ́n gé gíní wọ́n gé súnà tẹ́lá ti gé kùrán àti súnà sí ìsìlámù kú jama'a ẹ̀dá pẹ̀sọ̀ fún mi Islam ọ̀tẹ́ kò sí mà ọ̀tẹ́ ni àárí òun kí mà nínú Kùránì ní fàtí àtàfi kí òun wà kò sì fàtí hàmá nìyẹn nínú àlọ́ Kùránì ibẹ̀ náà ni àwọn súrà táǹkà lẹ́yìn fàtí àlórí òun kò sí mà nínú súnà nẹ́bìnrin bá ti ń kírun gbogbo eléyìí wọ́n ti gbà á nù ọlọ́nkọ́lá wà ń bẹ̀rù náàm a ti rí pé tí ó ti ń wó àwọn àdìsí nílẹ̀ gan báyìí àdìsí eléyìí ó kọ̀bálà káyọ mú àdìsí eléyìí ó ọ̀tà pẹ̀sìn àdìsí eléyìí ó kọ̀bá kínní kan mú ó ti ń wó àwọn àdìsí lóye ká máa pè wá sákèésí yìí torí pé tí amadé bá ń gégi nígbó àwọn yorùbá yẹn àgbàlagbà ọmọ àti kíni yọmọ bìí tó wò ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn yìí tó lọ fẹ́sìn yìí dáadáa bẹ́ẹ̀ nìkan bá ti ń gégi láti mọ ibi tí ń lọ ibi tí ń lọ ọmọ nǹkan ọkùnrin yẹn ibi tí ń lọ nìyẹn yóò kọ́ ti yóò wo gbogbo hadith nílẹ̀ padà tá a bá dákẹ́ tá a bá ń wò wọn àwọn tí ó sì tẹ̀lé náà tẹ̀lé torí pé wọn ò gbọ́ mi kù náà lẹ́yìn lẹ́yìn. bákan náà wọ́n fẹ́ kó àwọn tí ń bẹ lẹ́yìn lọ síbi mẹ́sàbí kan ẹgbẹ́ kan ẹgbẹ́ ìsìn náà ní ẹgbẹ́ ọ̀hún náà wọ́n fẹ́ lọ síbi ìjọ kan ìjọ yìí tí wọ́n bá mọ̀ wọ́n wọ́n ń pè ní arọ́fíbọ̀ ah, wọ́n máa ń pè ní yóò bá wa lọ́dọ̀ ibi tó fẹ́ kó wọn lọ nìyẹn tí ọba wa yí ọ sọ sáà ń gbọ́ tẹ́kítẹ́kì àwọn ọmọlẹ́yìn tẹ́kítẹ́kì bóun náà ti kó wọn nìyẹn tọ́sọ wọn dọmọ lẹ́yìn tí wọ́n á di ṣùgbọ́mọ̀ fún lẹ́yìn bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà fẹ́ ṣe padà bìtí ń lọ náà nọ ni ọ̀làmà hmm, nígbà tọ́rọ̀ wá rí báyìí ọ̀dọ̀ náà yẹ fún gbogbo ẹni kọ̀ọ̀kan nínú wa tó bá fi lè responsibility tó sì fẹ́ràn àwọn sàhábà nẹ́bì tó sì a iye àwọn sàhábà nàbì radiyallahu anhu àyìn àtàfọ́dà ọ gbọ́dọ̀ gbà fìtínà ìláyò àbọ́dọ̀ dùn wájú ẹ̀ ìwé ibe lọ nilo òkùnlọ́gbà àbọ́dọ̀ dúró pẹ̀lú a tàbá ní ìwọ́ tí ìta àfà ti bọ́ lẹ́nu bẹ́ni sọ́jẹ́ náà ìwọ́ tó lẹ́nu ìbò olówó náwó sí sí gbogbo nǹkan tá a bá fi defend láti fi block rẹ̀ bí kọ́ mọ́ àti rọ́nà lọ gbogbo ẹ̀rọ ká máa náà mo sọ fún wa lẹ́ẹ̀kan pé tọ́mọ bá ń gé gínígbó àgbàlagbà ọmọ mi tó wù àwọn àgbàlagbà wa pé méjì àgbàlagbà tí wò ó pé olùbí àrè dànù ọ̀nbẹ o ọ̀nbẹ nu wa nú àwọn àfa wa dájọ wa o ó sì mọ lọ ó sì mọ bọ́mọ ọ̀bà wa gbọ́ yóò ṣáájú kọ́mọ wòlò ilé rẹ̀ kọ́mọ wòlò ilé onílé tàbí kọ́mọ wòlò ẹlòmíràn bẹ́ẹ̀ nírú àwọn àjòkò tá à ń ṣe ó wà fún wa láti fún wa ní orientation kásìlẹ̀ bá a fi àwọn ọmọ wa àtàwọn ẹbí wa àtàwọn tó wà ń tòsí wa kápẹ́ wọn sá kéèsì wípé jìnnà tètè tètè tí aburú tó fẹ́ wọlé yìí ọlọ́run bá kọ́là wà ń bẹ̀. ولقد رتبت لجنة المحاضرات àwọn kọ́mítì mọ́tì lẹ́kṣọ̀ ní mọ́sídìí ahlẹ́sùnà ló fi gbọ́n bíbà yìí wọ́n ti gbé ètò wọn kalẹ̀ wọ́n wá mú oríṣiríṣi series àwọn oríṣiríṣi ẹ̀kọ́ tó jẹ́ sí pé bí kan ṣe ń lọ nìkan náà tún tẹ̀léra wọn wọ́n gbé jáde pé tẹ́kṣì fòdìrí nílá èyí jọ máa sísọ lórí irọ́ ẹni tọ́tọ́nù yìí káyé lè bá àmà pé aláìyìn mọ̀kan wọ́n lè bá àmà pé kọ̀ mọ́ kankan nípa ẹ̀sìn ọkàn fẹ́ da nǹkan rú àní mhm. afọlọ́nbúra fáwọn lọ́ afọlọ́nbúra wípé ọkùnrin tọ́tọ́nù yìí ọkùnrin tó ti kùnà yìí ó ti sílẹ̀kùn aburú o ní ìtọ́já sí wípé kọ̀sáàfà kankan nínú ìtàn ilẹ̀ yorùbá tó sílẹ̀ lẹ́yìn àfáà náà wá dákẹ́lẹ̀ àwọn wọ̀n ẹ̀yin bàbá bàbá yẹn wá tún lọ à nǹkan ti bàjẹ́ máa ń lọ́wọ́ nìyẹn ẹ̀yin lèmọ́mú lèmọ́mú àgbààgbà ẹ̀ ń wọ̀n eléyìí ọ̀gbà dídákẹ́ mà ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ tẹ bá fi lè dákẹ́ ẹ̀yin náà sọ́fọ́ tẹ dákẹ́ kẹsìn ọ̀bàjẹ́ ní síjú yìí lónìí o wọ́n ní ẹ̀kọ́ bàjẹ́ lọ́wọ́ ara wájú tọ́wọ́ ayẹ́kọ́ bàjẹ́ lórí ti yín ọ̀yẹ́kọ́ bàjẹ́ lórí ti yín náà ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ jágbàlagbà tẹ́ ẹ ti dewú tẹ́ ẹ ti wú lórí ẹ̀sìn tẹ́ ẹ ti pẹ́ ń bẹ̀ ẹ sọ àfáà kan nínú àwọn àfáà nínú ìtàn Yorùbá tó wá ń bẹnu àtẹ́lu àwọn sàhábà nẹ́bí ọmọbí ọ̀la á ẹ sọ fún wa ọjà ní dúkà ìlérí ó tilẹ̀ kan aburú bẹ́ẹ̀ ni ẹ bá tilẹ̀ kan aburú yọ lẹ́ńtí ọ tẹ̀lé ẹni tó tilẹ̀ kan aburú yìí ọmọ iye àwọn ọmọ mi náà tí wọ́n tẹ̀lé lẹ́yìn báwọn tẹ́ máa bàbá bàbá yìí náà tójú ayé máa rí kọ̀yẹ́kẹ́ dákẹ́ o eléyìí bá nì ẹ̀yin mùsùlùmí ẹjí o ẹ̀ka jí pátápátá o tẹ́ ẹ bá sùn lọ à ń jí ibi tọkùnrin yìí ń lọ kì í tọ́nà tọ́jà rárá tọ́ lórí àkọsẹ́ntì òní jẹ ká àbámà rẹ̀ tẹ́ ẹ bá dákẹ́ o kọsẹ́ntì òní káwọ́lé ní tẹ́ ẹ bá dákẹ́ o tí ọba kan ọ̀yọ́ kéèyàn rẹ o ọlọ́run bá kọ́lá wa bẹ̀ o. ẹ má sùn lọ ẹ má sùn lọ ẹ má sàtún fọ́nrá lọ ẹ̀sán ẹ̀mọ́ sàtúnwọ́n ra kó lára sìndíkù yìí sìndíkù sìndíkù ó kọ́ ẹ̀ ẹ̀ kéde sìndíkù ó mọ́tò gbé o ẹ̀rọ ní sìndíkù èèyàn dáadáa nǹkan mẹ́lẹ̀ zéun ẹ̀fẹ̀ wọn ti zéun díkù ẹ̀ẹ́mọ́ dàkẹ́ ẹ̀mọ́ sùn wọ́ra pẹ̀lú sìndìkù tá à ń sọ̀rọ̀ rẹ̀ hẹ́lẹ́rù náà sáàyìn ẹ fáwọn yẹn lára kúrò lọ́dọ̀ ẹ̀ ẹ sọ aburú sí mi lára ẹni yìí kúrò lọ́dọ̀ àwọn ẹ pè lóko ẹ̀ kí ń jẹ́ ẹ má fà sọ ìbù lára mọ́ ẹnikẹ́ni tó bá gbé yìí fún ẹ lọ́mọ fún wọn náà ti sọ́pọ́ọ̀tì ẹni bí wíwú ìsìlámù nìyàwó kódà má fi ṣe kò sí ma ẹ̀ òsèkò ní ìlà àmà kò ní ṣe kò kankan mọ́. Ah. ẹ mọ́sà fi jẹ́ ìfọ́jọ́ àfa àti bí má eh, bàbá bàbá tó bí ọ̀jọ́ sọ́sọ́kú sọ báyìí tiwọn wọ́n kọ sí àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ kúkọ̀ wọ́n sọ̀rọ̀ wọn ọ̀sọ́kú sọ́kú sọ báyìí ẹ mọ́sà fi jẹ́ ẹ̀sìn nǹkan rere má. فقد آه، أسهم في هدم الإسلام وأنقي وأبي جامع في أدواء لقلق أولاني الحمد لله الذي عافانا مما ابتلاه به وفضلنا على كثير ممن خلق تفضيلا الحمد لله الذي عافانا مما ابتلاه به وفضلنا على كثير ممن خلق تفضيلا وعنوان سلسلة هذا الشهر tọ́pìkì ẹ̀kọ́ ti ní ó jẹ́ tó sùn yìí ọ̀nà ni hukum man sábà ashabi nabiyina muhammadin sallallahu alayhi wa sallam. naam. náà wọ́n ní eléyìí ní ẹ̀kọ́ tó jẹ́ sí pé wọ́n mú àkórí ẹ̀ ta ní kí ìjìyà àti ẹ̀san tí ń bẹ fún ẹnikẹ́ni tó bá bú àwọn sọ̀hábà nàbí wa Muhammad sallallahu alayhi wa ọ̀rọ̀ náà gùn púpọ̀ ó sì fẹ́jú púpọ̀ ẹ jẹ́ ká sọ àwọn pọ́ìntì tí a kọjá lára rẹ̀ nínú lẹ́kṣọ̀ tèmi fún wa ẹ ń bá ní pẹ́ẹ̀nì lọ́wọ́ ó lè máa tẹ̀sẹ̀ kárí alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí a mẹ́nubà nínú ìjókòó yìí òun náà ni al-muqaddimah òun náà ni àkọ́sọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a mẹ́nubà nínú ojókòó yìí òun náà ni kí ni wọ́n ń pè ní ìdájọ́ àbí ẹ̀san àbí ìjìyà àti pé kí la gbà lérò pẹ̀lú ẹ̀ lábẹ́ rẹ̀ a máa sọ pé mo là sí máa mú ìjìyà wá nínú sẹ́ríà níbo láti máa mú discipline wá nínú ẹ̀sìn Islam máa yìí sàánú bí ilé fáhìmìlì àkàmù nǹkan wo láà máa lò láti fi máa understand kí ló wà nínú kí ló wà nínú òfin Islam òfin Islam yóò gbé wá ní síkì àwọn àwọn oníwọ́n sàlàyé ẹ̀ fún wa nǹkan tá a máa fi gbàgbọ́ yé àmọ́ wá náà fún wa. àlàámà ń yá pàrọ̀ lè hukum àwọn àwọn ní ìjìyà yóò pọ̀ lé lórí àwọn àwọn ni wọ́n sí ìjìyà tá à ń sọ yìí. nínú àwọn nǹkan tá a gbọ́ nínú ẹ̀kọ́ tó ní onáà ní máa ìtumọ̀ èébú kí náà ń pèlè èébú gan sẹ́mọ̀ kẹ́lì mí lè bu akágbà ní èbú ọwọ́ kí wọ́n ń a? lè bu nínú sẹ̀ríà àmà tó máa èbú àwọn oníranran tí èbú pín sí wò bákan náà ta ní sọ̀hábí kí ni ń pè ní sáà bígbà kí ni nọ́mbà àwọn sọ̀hábà ọbí sọ̀hábà ipò àti ọlá tí ń bẹ́ fáwọn sọ̀hábà ọbí yálà nínú alukọ̀ánì ni àbí nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tá a gbé yẹ̀wò nínú ìjókòó yìí òun náà ni asanáwó wàhálà sahabati fi aqwali salafi wal ulama yìí àti àpọ́nlé tí ń bẹ fáwọn sọ̀hábà nẹ́bí radiyallahu anhu látẹnu àwọn ẹlẹgbẹ́ wọn bákan náà látẹnu àwọn tó kọ́ wá lẹ́yìn wọn tí wọ́n rere nínú àwọn tó gbé ìfáwọn sàhábà nẹ́bí àmúbí ọ̀rọ̀ èèyàn mọ́kànlá wá fún wa alákọ̀ọ́kọ́ abdullah ibn abbas ó ròyìn àwọn tàbí ni kò bú tàbí o abdullah ibn umar ó gbé tàbí lárugẹ ni o kò bú tàbí o aisha rabi allah anha wọ́n kọ́ tàbí ni wọ́n yẹ̀yẹ́ tàbí umar ibn abdul abdulaziz wọ́n gbé tàbí lárugẹ ni بيناني الامام ابو حنيفة بيناني الامام الشافعي بيناني الامام مالك بيناني الامام احمد عفا وابا الظهاري اوانا داتي الامام النووي اوانا كامتي الحافظ بن حجر اوانا صوت منفى اوانا تعبيه من اوانا تعبيه ونبدو أولاني ورثي أبو الحسن الأشعري أو إتحام الزنديق المفتري بأقوال أبي الحسن الأشعري fífi padlock sí ẹnu onítọ̀kútọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ Abul Hasan al-Ash'ari tó lóun tẹ̀lé lẹ́yìn nípa àwọn sọ̀hábà nàbì radiyallahu anhu nínú àwọn kátàgbéyàwó náà ní pé tí wọ́n wá bí wálé rẹ̀ pé ń bu ní ọ láti wá bá àwọn sọ̀hábà nàbì tí wọ́n bí wọn mọ́lá ni wọn ò bí wọn mọ́lá o tí wọ́n fowó rọlá ni wọn ò fowó rọlá o tí wọ́n wá bí wọ́n lè lè gbẹ́mbó ní ọlá àwọn ti wá à ń ta rẹ̀ àmọ́ àgbọ̀ nínú ẹ̀kọ́ ń bọ̀ lọ láti wá bá àwọn sọ abànjẹ́bù rọ́bì ọlọ́run nínú àwọn kókó ńlá tá gbéyẹ̀wò òun náà nínú àwọn àpẹẹrẹ tá fi máa ma àwọn oníbídíà òun náà ní kí sọ àwọn sọ àbí awẹ́wà kan máa bú wọn a gbé ọ̀rọ̀ wọn wá ọ̀rọ̀ kùlẹ́yìn olórí àwọn ìkan náà olórí àwọn síà àgbákò síà bá ti ń bú àwọn sàhábà agbèwà fún wa nínú tí àwọn náà ni o bẹ́ẹ̀ náà ni àrùdíkọ̀wì àrùrọ̀fífì òun náà bó náà so ọ̀kan náà àwọn àgbà àwọn síà náà ni bí wọ́n ti kọ́ sínú òwe wọn tí wọ́n bá wọn sàábí rọ́bì aláhàn àgbèjáde fún wa bẹ́ẹ̀ náà ni ọkùnrin ketenkunrin ń pè ní ẹ̀hìmọ́tò lọ́ọ̀hì jàdá yìí nínú àwọn àgbà tí àná ẹ̀ òun náà ọmọ sẹ́nu yọ́bọ̀yọ́bọ̀ sáwọn tàbí ànábì radiyallahu anhu ó sì kọ́ sínú síra rẹ̀ nínú àwọn nǹkan tá a bẹ̀rẹ̀ wa léèrè ni pé tá a bá ti ẹ̀rẹ́ tí ń bá wọn sàá bẹ́ẹ̀ ká béèrè pé títẹ̀ ló bú wọn sí lọ kí lọ fẹ́ gbà ń bẹ̀ ó yẹ ká béèrè torí pé téèyàn bá ń ṣe nǹkan kan ó yẹ kó wá fi kí ń àbí ẹ̀ gbalẹ̀ rẹ̀ àbẹ́jọdá bísẹ̀sì papọ̀ àbẹ́yìn ti competition láàrin ara yín gbogbo nǹkan tó lè pa èébù àti ẹ̀wà rí kí lọ́wọ́ bá àmàgbọ̀ náà ní òbí yé wa yí pé gbogbo nǹkan táwọn rí yìí ó ní foundation wò ọlọ́run ọba kọ́lá wa ń bẹ̀. nínú àwọn nǹkan táwa gbọ́ òǹkan ara wa wá gan jù حكم من سب الصحابة رضي الله عنه من سب الصحابة رضي الله tí ó máa jẹ́ tẹni tó bá bú àwọn sọ̀hábà nẹ́bì radiyallahu anhu àwọn ìjàjẹ́ àti ìjìyà tí wọ́n kó wá fún wa yóò máa wọ mọ́kànlá nínú ẹ̀ èèyàn lè di kèfèrí tó bá bú àwọn sàbí ànẹ́bì radiyallahu anhu bẹ́ẹ̀ ni bọ́bá ó lè di kèfèrí nínú àwọn nǹkan tí wọ́n kó wá fún wa dá máa gbálà yí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ òun náà ni ẹni tó bá ń bú sàábí ọdá wa lójú pé ó ti kọ̀yìn sí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ànábì tó sì ní ẹ gbọ́dọ̀ bú wọn òní náà òun ọmọ bú wọn nínú àwọn nǹkan tá a mọ mẹ́nubà nínú àlàyé òun náà lẹni pé ẹnikẹ́ni tó bá bú àwọn sàábé ọlọ́run ọba ti fẹ́ bilé ẹgbẹ́ bó wà náà hadith a máa gbọ́ yẹn náà ẹnikẹ́ni tó bá bú àwọn sàábé rọ́bì ọlọ́run ọfẹ́ wó ìsìlámù ni o láti sàlẹ̀ ẹnìkan tó bá bú àwọn sàábé ẹlọ́mà wípé ó ti sílẹ̀kùn nìfàp àwọn àwọn náà mọ̀ tẹ́gbẹ̀ẹ́ mùnà fìkẹ́ẹ̀sì ó ti sílẹ̀kùn ẹ̀fúnra ẹ̀ ọdẹ̀ tó wọlé ẹ máa ń bú àwọn sàábé nínú àwọn ìjìyà tí ń bẹ́ fún wọn ni pé wọ́n máa ń fún wọn bílálà ni ò nínú ṣẹ̀rí àwọ̀ bákan náà wọ́n máa tì wọ́n mọ́lé ni ẹ̀wọ̀n ni wọ́n máa ń lọ ẹ bá bá àwọn sàábé nínú àwọn kan dáàtò máa gbálàyé ẹ̀ òun náà ní pé ẹ àyìnlọ́kí lọ́dọ̀ rẹ̀ kódà àìsàn mà kódà àgbọ̀dọ̀ bá sọ̀rọ̀ kódà àgbọ̀dọ̀ bọ̀ lọ́wọ́ kódà àgbọ̀dọ̀ rẹ́rìn nínú àwọn ìjìyà tí ń bẹ́ẹ̀ fẹ́ tí ń bú sàábé radiyallahu anhu táàmà gbálà yí ẹ̀ òun náà ní pé àwọn onímọ̀ ròyìn rẹ̀ pé zindik náà ló kọ rẹ̀ ń jẹ́ ìtumọ̀ zindik ní murtaddu ẹni tó ti kú mà ẹni tó ti kú nínú ẹ̀sìn tó ti bọ́ sínú ẹ̀sìn mìíràn nínú àwọn ìdájọ́ tó lé tí ń bẹ fún wọn òun náà ni pé àwọn onímọ̀ kan sọ wípé irú wọn gan ìjọba sẹ̀ríà ní kí wọ́n pa ní ẹ̀rí wọ́n ní wọ́n pa nínú ìjọba sẹ̀ríà nínú òfin sẹ̀ríà tí ìjọba sẹ̀ríà bá wà nínú onímọ̀ ara kúfà gbé yẹn kalẹ̀ wípé ẹ̀ ń bá abíyá à ọ̀yà pa ní ọ̀rọ̀ rẹ náà nínú àwọn kan tá tàlàyé ní jókó tèmi o náà ni àwọn amílò lówó kọ́ yẹ ti mẹ́rin gbogbo àìsí sábẹ́ sọ̀hábà kí la fẹ́ fi láti lè pìfẹ́ǹtì ara wa kú níbi káwa náà má bàa ti bọ́ sínú oko máa bú tàbí yìí a sọ díẹ̀ fún wa ń bẹ̀ náà nínú àwọn kan tá tó gbéyàwó o náà ni pé pòsíṣàn wúlọ́ yẹ kí ni àti ẹ̀ wà nígbà tá a bá rẹ̀ ń tí bá ń bú tàbí ànábì tá a máa fọwọ́ lẹ́rán á máa wo rẹ̀ àbáàtì ẹ̀gbárata sábàwá gbárata bóò ló ti yẹ ká gbárata ṣé a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbárata ní àbá gbárata kọjá àlà òwe lè ní ọ̀nà a máa gbọ́ níparí àwọn tíra tá a lè kà tí ó sọ gbogbo àlàyé nǹkan sọ yìí ju bá a ti fọ́lọ́ a sọ àwọn tíra náà fún wa òun náà tó di tíra mọ́kànlá tí a kà fún wa ọlọ́run ọba kò ṣe é ní ọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. naam alihukum bàbá la fẹ́ sọ ìjìyà tí ń bẹ fún kankan nínú ṣẹ̀ríà ẹlọ́mọ yìí jẹ́ nìkan ò lè mú wá látàkù ara rẹ̀ o nínú alukur'an tàbí nínú sunna nabi muhammad sallallahu alaihi wa sallam ibẹ̀ láti mú wá ṣùgbọ́n àlégbọ́yé dáadáa àfi ká lọ máa bá àwọn ọ̀rọ̀ àwọn sọ̀hábà àbáwọn onímọ̀ tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà lẹ́yìn tí wọ́n túmọ̀ alukur'an àbí tí wọ́n túmọ̀ sunna nabi sallallahu alayhi wa sallam a ti gbọ́ ìdájọ́ náà a máa gbọ́yé dáadáa náà ló fi lọ́wọ́ bá ń sọ́nà sọ́tìlá ní àm àyà fi seven. Thank bákan náà sọ́lọ́tù Yusuf àyà 67 ọlọ́run ọba kan pé bákan náà sọ́lọ́tù Máídà àyà 50 ọlọ́run ọba kan pé bẹ́ẹ̀ náà ní sọ́lọ́tù tíìn àyà kejọ ọlọ́run ọba kan pé ìtààmújáde ń bẹ ní wípé ẹnìkan ò lè múdàjọ́ wá látàkú ara rẹ̀ á múdàjọ́ wá nínú Al-Qur'an Karim tàbí nínú súnà nàbì sallallahu alaihi wa sallam àwọn àmọ́ gbàgbọ́ yìí ìdájọ́ yẹn dáadáa lẹ́kùnrẹ́rẹ́ láti pàṣẹ àwọn sàhábà àtàwọn tó wọn nínú àwọn onímọ̀ náà nínú ẹlẹ́ẹ̀kejì òun náà ni asab asab ẹ̀rẹ́ pé nínú tọ́pìkì yìí wọ́n ní hukumu man sabba hukumu man sabba sahaba kí ni ìjìyà ti ń bẹ́ẹ̀ fẹ́ni tó bá bú àwọn sàbí kí náà ń pè ní sábù gan sábù ní èébú ó ti fẹ́ ìjọ yorùbá díẹ̀ náà ee bí bí bí rẹ jọra wọn sábù èébú èébú ìkankan náà lọ́pàá ní méjèèjì ẹni pé kí ni wọ́n pè ní èébú gan nínú ọ̀rọ̀ a wà yìí báyìí ni àrọ́ fúnra. kí ni wọ́n pè ní sábù gan huwa al-kalam alladhi yuqsadu bihi al-intiqad wal-istikhfaf. ìjọba ilé ìbú náà ni ọ̀rọ̀ kan tó jáde lọ́nà ènìyàn kan láti fi tàbùkù ẹnì kejì yálà o ọ jẹ́ ẹni tá à ń wura wa báyìí ni o àbá àwura wa amara wa rí ni o àbá amara wa ní òun náà ni wọ́n ń pè ní àtàbù èébú ǹjẹ́ ń pè bẹ́ẹ̀ ni ká sọ ọ̀rọ̀ jáde tàbí ká ṣe nǹkan kan láti fi fi àléébù kan ẹnì kejì tàbí láti fà wálẹ̀ àbí láti jẹ́ kí ayé ọmọ wò ní wòjú ọ̀dà láti mú àwọn ọmọlúwàbí kúrò lára rẹ̀ náà wọ́n ń pè ní àtàkù wala tansa hadith Abdullah mo ní mọ̀ràn wa létí ká má gbàgbé hadith ńlá ìtàn àbí sọ pé ṣe bá abúlé mùsùlùmí fòfó kọ́ni wa qitaluhu kufr. ẹ má lọ mọ̀ pé wà mí lánàá àìsàbà ọ̀n bẹ ní èbú tó jẹ́ sí pé ọ̀rọ̀ là máa fi bú là máa ń sọ jáde lómi ọ̀sẹ̀ ọ̀ a máa ń fi ọ̀rọ̀ bú ènìyàn aw bil ishar a máa ń fi bẹ́ẹ̀ bí signal a máa fi ah, búyà méjèèjì yìí tá a bá sọ a pé èébú sí méjì ńlẹ̀ ni èébú ọlọ́rọ̀ àti èébú ní àpẹẹrẹ ah, èébú ọlọ́rọ̀ àti èébú alápẹ̀rẹ̀ àtìkíní àtìkíní ìtọ́fàtà ti fẹ́ fọ́ èébú sí wẹ́wẹ́ láàrin yìí ká lè bá a mọ̀ pé gbogbo ẹ̀ pátápátá láàgbọ́dọ̀ tó sáwọn sàbí àgbẹ̀bí rọ́bì ọlọ́rọ̀ èébú ọlọ́rọ̀ àti èébú ní àpẹẹrẹ hàn ọ̀mí ni ha ọ̀n bẹ́ẹ̀ ní ìbú tó jẹ́ sí pé àmàlà àmàlẹ̀ ìdí orí ọ̀dà ọmọ àlè dáhùn Yorùbá tí ọmọ àkẹ́ ọmọ òfò èébú tọ́wọ́ tọ́lẹ̀ ṣùgbọ́n àwọn èébú kan bẹ tó jẹ́ sí pé àlà mẹ́lẹ̀ òun náà ń tọ́ bá pẹ́ nìkan lọ́mọ àlè tí ọmọ fún ti bú ìyá rẹ̀ ọ̀là mẹ́lẹ̀ lóòótọ́ ọ̀ sójà jẹ́ kí ìyá rẹ̀ mọ̀ ń bù sọ̀mọ́tọ́ bá ń yọ ọmọ àlè yọ́ wọ́n máa lè yí tí ìyá rẹ̀ bá wà níbẹ̀ torí ẹ̀ bá pé ọyẹ kọ́ bọ ọjà torí wípé ọmọ lásán kò ń bú òun ti bú ìyá rẹ̀ náà àwọn ìbú kan mẹ tó fẹ́ sí wípé kọ lọ tààrà indirect ni ìwé ẹ̀ náà a tún pín èébú sí méjì ń bẹ̀ níyà nítorí èébú tó lọ tààrà àti èébú tó jẹ́ sí pé pẹ́ka ọ̀rọ̀ ni ìmá ìmá náà. ومن هذه الأنواع ما يكون بالنظر إلى القصد والنية. أم بأنه يقول لك أنية ليوفي بو يبوني èyí ó sì gbé owó fún ọ̀fẹ́ bu ọlọ́ọ̀tọ́ ni ó sì ń bẹ́ ní èyí tó jẹ́ sí pé omi ìní ọkàn sì fi jáde lẹ́nu ẹlòmíà máa bú ìfúngbà mi tó yẹ kí ó ọkàn sì sí ní oṣù má bínú mi ò mí ìní ọ̀ àtìrán ilé àtìrán ilé iná ìran méjì náà tó ní ìbùkún síbẹ̀ ní wàá yíyan ká àná sábò gbogbo bá a ti wá pé ìbùkún yìí tá a pé kọ́nà bíi mẹ́fà yìí lọ́mọ pé gbogbo mẹ́fẹ̀ẹ̀fà yìí kọ̀ lẹ́tọ̀ sí ọ wípé kó o kọ wá sí kọ lò fún kan náà àwọn tàbí ànínábì rọdí ọlá àlẹ́sẹ̀ láti ṣe bẹ́ẹ̀ o. ẹnikẹ́ni tó bá wá ṣe èébú yìí tó jẹ́ sí gbé ìgbàgbé ló fi ṣe bóyá ìmọ̀kan ló fi ṣe irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ yọ àìlàm akọ̀ akọ̀ lẹ́kọ̀ọ́ ibi ààyè tó bá wọn èyí tá a wí nípa rí pé èyí tó kéèyàn mílíọ̀nù tọ́kàn tètè jáde bí yẹn bá tètè gbúta àbí ìgbà tó tètè jáde lẹ́nu rẹ̀ á kọ̀ pé á sọ̀mọ́ tó ń sọ yẹn ni sọ̀mọ́ pọ́lọ̀ burúkú lọ ń sọ yẹn á kọ̀ mọ́sọ̀ bẹ́ẹ̀ wọ̀ tábà wá sọ báwọn fún tọ́ba tó wá padà ẹ̀ bẹ́ẹ̀ hẹ́n ó ti gbé ìlú tààrà nìyẹn yọ wá di Imam wa Malik wọ́n bẹ́ sọ̀rọ̀ rahimahullahu ta'ala láti kí ọ̀rọ̀ ilẹ̀ ni innama ha'ulahi aqwamu. Àrọ́dù lè kọ́dí hafi nàbí. Àrẹ́bì Imam wa Malik ní ẹlọ́ ma fi gbogbo àwọn aládàrájá tí wọ́n fi àwọn sàbí táyé ìyẹ́ lọ ma yí pé kò sí nǹkan kan tí wọ́n gbà lérò ju pé wọ́n fẹ́ sáà nẹ́bì ládàá. Èmi tí wọ́n ń sọ ta lọ́sọ̀rọ̀ yìí. Àwọn tí wọ́n ń bẹnu àtẹ́lẹ̀ àwọn sàbí ànílẹ́bì tẹ́ ń fa àwọn sàbí táyé wọ̀n wọ̀nyí tí wọ́n bá ní kí ni wọ́n fẹ́ sí wọ́n ni wọ́n fẹ́ sá ànábì ládàá ànábì gan ni tájẹ̀tì wọn Imam Muhammad kì ní sọ yẹn òun sọ bàbá àti kúrò láyé rahimahullahu ta'ala onífàlámù kí ni òun dáa wọn wàá tó bẹ́ẹ̀ tí wọ́n yàgàtà nẹ́bì tìdí gbogbo àlè wọn ni ó fi ìtumọ̀ bí kò ní kò ní dá fún yín ẹ̀rọ náà lọ wọn ò tùgbọ́ àwọn yàtọ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọn fàkọ́jà fún sí yàtọ̀ wọn wá yàtọ̀ sáwọn tàbí ànẹ́bí wọn yọ bẹ́ẹ̀ sáwọn tàbí ànẹ́bí wọn yọ bíléèdì sáwọn tàbí ànẹ́bí رضي الله تعالى عنه حتى يقال wọ́n ní sáwọn bá ti bú àwọn tàbí ànílẹ́bí tá a ti bà wọ́n lórúkọ jẹ́ ń tá yóò padà máa sọ náà ní wípé àá ẹni tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn gangan ajẹ́ tó pé ẹni bú lòun náà ẹgbẹ́ ẹyẹ kí lẹ́yẹ wọ ọ̀tọ̀ wọ́n ní kán lọ jẹ́ nìyẹn. wọ́n wà máa padà tó yí pé tó bá jẹ́ mọ̀gbà tí bá ti bá tí wọ́n ti bí ikọ̀ àwọn tàbí jẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn nítorí wọ́n fẹ́ náà ni pé àwọn ànábì gangan fún ara rẹ̀ oní òkè kí ni kọ̀ dá lẹ́nu wọn lẹ́nu wọn lọ́dọ̀. ẹ̀jẹ̀ tá a bá ń sọ̀rọ̀ látàárọ̀ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látàárọ̀ yìí ọ̀dá àwọn tàbí ọ̀rọ̀ bí sáà ní sàbí wa ní lóko àfáà ní sàbí lò ọ̀nà ọwọ́ kan ọ̀nà ọwọ́ pé sàbí lò ní sàbí ah, ń bẹ láàrin wa ọ̀dà ẹja afẹ́jú ẹ̀ lóṣogbo ń bí báyìí ń bẹ ń bẹ ń lóhùn ẹ̀yìn bàbá wa lóṣogbo ń bẹ lóṣogbo dáwà yìí fi gbogbo tọ́kí ń bọ̀ àbọ̀wá yín bọ́ bá wà kọjá rí wọn o kálukú ò pẹ́rẹ́ lásìkò dáwà <laughs> nígbà tí ọ̀sẹ̀ ọ̀rọ̀ lọ́sùn state níta bí bẹ́ẹ̀ báà ní áfíríkà general gbogbo orí ilẹ̀ ayé látòkè délẹ̀ kò níta bí kankan bẹ̀ mọ̀ báyìí wọ́n ti lọ àwọn tó ti lọ làwọn wá sífà ilé wọn pé àwọn lókùtà fẹ́ máa eh, àwọn tó wà lórí ilẹ̀ òrí ti hàn sí mọ́ àwọn tó ti kú lọ́wọ́ kàn نعم ان كان كن كعبه ولمن لقي النبي صلى الله عليه وسلم ولا ان كان كن كعبه ولا لن طبع النبي قدي طبع تاني قدي النبي ومحمد صلى الله عليه وسلم ó sì gba ànábì gbọ́ títí gbogbo ẹni tó bá bá ànábì pàdé ni o tó gba ànábì gbọ́ lẹ́nu tó bá pàdé ọba ànábì pàdé ó sì gba ìsìlámù kìtìtì ìparí o kọ̀ wá kò láyé kápẹ́ ìsìláàmù fi sílẹ̀ kòkó mà kò ní ìsìláàmù ọwọ́ kú sórí ìsìláàmù náà ẹni tẹ́ ń pè sáàbẹ̀ mi náà àfáà tó dé gíláàsì tí ń pè sáàbẹ̀ ta ni wọ́n pè ní sáàbẹ̀ sallallahu alaihi wa yàrá ó kú sórí islam masala ẹ bá ń kọ́ ló kà fáàlẹ́ ẹkùnrin àdéhà náà ẹnjẹ́ ń pè sáà bí nìyẹn ìyẹn lọ́jọ́ ká máa béèrè pé sísà bí wọ́n ń bẹ lórílẹ̀ báyìí ẹ bá sọ pé sáà bí lòun ẹ bá àwọn súnfì kan wà jẹ́ pẹ́ra nǹkan máa ń bẹ lórílẹ̀ ayé púpọ̀ àwọn súnfì kan bẹ o lọ́jọ́ máa dúpẹ́ kẹ̀yìn àwọn súnfì kan bẹ tí wọ́n máa sọ pé àwọn rí ànábì sallallahu alaihi wasallam ọmọ kò jẹ́ bá tí aṣọ funfun wọn lẹ̀ tán wọn á ní táǹbà ṣe jẹ́ àwọn láti kàmá ìlọ́wọ́ wọn á ní tọ́ba tàbí méje ànábì ọ̀wà tọ́ba di mẹ́jọ ìjáni ọ̀wà tọ́ba di mẹ́ta Ibrahim yáàtì ọ̀wà tọ́ba di mẹ́wàá tí ìwúrẹ̀ náà gangan náà tó ti kú òun ọ̀wà wa yóò máa kà wọ́n báyìí ìyá àwọn ilé òun tẹ́ bá fi wẹ́lẹ̀ rèé pé kíní wọ́n fi sàbí làwọn ń naam ẹjẹ́ pè sáà bí oní àlámà ni kí ni nọ́mbà àwọn sọ̀hábà nàbì radiyallahu anhum ẹlọ́mọ ìjà àwọn onímọ̀ wọ́n jigbó rẹ̀ púpọ̀ pé ah, ah, àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí ṣùgbọ́n nínú àwọn nọ́mbà tá a rí táwọn onímọ̀ tẹ́sẹ̀ wọ́n rìnlẹ̀ dáadáa tí wọ́n sọ wọ́n ní wọ́n tó one hundred and twenty thousand sọ̀hábà kí ni mo kò já máa sọ̀hábà ẹ̀rí pẹ́sìn wà ìdá anábì lérò lẹ́yìn sọlọ́ba ẹ̀ wọ́n lọ́mọ pé gbogbo àwọn one hundred and twenty thousand ká ní pé nọ́mbà àwọn nìyẹn àwọn onímọ̀ sọ yìí pé one twenty gan ibi tó ń tẹ̀rí kàdé ń tiẹ̀ lọ. àwọn tó wà máa bọ̀ tí wọ́n gba anábì gbọ́ tí wọ́n ti rí àti wọ́n ti pàdé anábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ìtàn orúkọ wọn sílẹ̀ ibi tí wọ́n rí kàdé náà one hundred and twenty thousand sọ̀hábà one hundred and twenty ní àná wọ́n rí kà wọ́n bí wọ́n ti wá pọ̀ tó yìí gbogbo wọn pátápátá gbogbo wọn pátápátá kò sẹ́nì kankan tó lè fi iṣẹ́ eré kan lórí ilẹ̀ lásìkò sí yìí tó lè lè abámá oní nǹkan náà lọ́sọ̀ yìí o kàlẹ́ńtọ́sọ́ anẹ́gbà Muhammad recommendation yìí wá lọ́kọ̀ọ́dọ̀ ẹni tí wọ́n ń jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún kò síṣẹ́ eré kan ọ̀fẹ́ ṣe láyé bó o ti wulẹ̀ kó o ti kọ́ lágbára tó o lè gbésàlẹ̀ bàtà àwọn ọ̀dọ́là láti tún sọ sọ́lá bá a lọ. Dídí kó o lè lẹ́wọ́n lè yẹn lè sọ́mọ́ o lè súnmọ́ wọn. Kò yí nìkan pé kò súnmọ́ o lè gbogbo ń tó orí ìṣe òlélẹ́ bá wọn. Ǹjẹ́ wọ́n á kírun jù ọ lọ ní wọn ò kírun tó ọ lóòótọ́? Ṣé ń gbà wẹ̀ jù ọ lọ wọn ò gbà wẹ̀ tó ọ lóòótọ́? tí wọ́n ti fẹ́ rí tí wọ́n ní wọ́n ń bẹ̀rẹ̀ tí wọ́n lóòótọ́ ṣùgbọ́n kì ní kàjá fi ju ọlọ náà kí ni nǹkan ni wọ́n bá nàbí pàdé sọ́lọ́lọ́ Allahu Akbar ó ti ẹ̀ tí wọ́n gan kẹ́rù ti ẹ̀ bà wá kásì ẹni tó bá nàbí pàdé tó kí lọ́dọ̀ ànábì tó jókòó tá ànábì sọ́lọ́lọ́ àrùn kẹ́nu rẹ̀ wá yà hà kó o ti máa bú la ilaha illallah ọ̀rọ̀ sọ̀rọ̀ náà ó lòdì sí pàápàá lọ́jọ́ aṣọ lẹ́ẹ̀kan yìí pé ẹni tí ń bá ń bá ràǹbó lè bọ̀ ẹni tó fẹ́ fún gan lànàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ó ń fi ó ń fi ó ń ti fi pẹlẹbẹ mọ̀ lẹ́rẹ̀ mú àkójọ ìdíjọ́ lọ ó ń ti fi pẹlẹbẹ mú ìyá rẹ̀ jẹ náà bí nǹkan rí ni ọ̀lẹ́ ń jẹ ọ̀lẹ́ rẹ̀ àwọn ti fi pẹlẹbẹ mú ìyá rẹ̀ jẹ ń jẹ la ilaha illallah àwọn tá a pè ní sàhábà nìyẹn wọ́n wọ nọ́mbà níbi tí wọ́n rí kàdí a ò sọ pé iye nọ́mbà wọn nìyẹn wọ́n jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bí wọ́n lè kàdé nù nàám àwọn ọlá tí ń bẹ fáwọn sàhábà nàbẹ radiyallahu anhu ọlá wọn pọ̀ ọ̀nbẹ́nu Qur'an ọ̀nbẹ́nu sunna nílùú làwọn afẹ́ kànú ayà Qur'an ìkànnà ti fi bẹ̀rẹ̀ fún alẹ́ kan ẹjẹ́ ká ayà kan Suratul Fath ayà 29 ọlọ́wọ́n bá sọ wípé sallallahu alaihi wasallam lókè àlàárà sí ẹ lọ́n lọ́hùn ní tí ń ọ wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀gá wọn títọ̀ ga tiwa náà Muhammad sallallahu àgbà náà ọ wá bẹ̀rẹ̀ kí àwọn sàbẹ́ ní mẹ́sàn-án mẹ́wàá nínú àyà kíkì yìí lágbára rẹ fún olórí kìtó ọ̀tọ̀ ọ̀nà rẹ fún táwọn kò lè kì tó ti kì àwọn láàrin pọ̀ bí ẹ̀ ń gbọ́ ọlọ́run tó kí wọ́n débi wípé mo kí wọ́n débi wípé ìwà nẹ́bì ẹ̀yin àlèhùn máa nẹ́bì ẹni tí mò ń sọ̀rọ̀ àwọn tí mò ń sọ̀rọ̀ wọn yìí nígbà tí mo kí wọ́n tán alukur'an ẹ̀yin ò rí ìlú ti ẹ̀ báyìí òrìjìnà ẹ̀ tàwòrán àtúndò òrìjìnà mo tó kí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ní ẹ̀rí nǹkan ọlọ́run kí wọ́n ní oríkì tó jẹ́ kó lágbára àyà yìí káàbà rí nǹkan kan tí wọ́n fẹ́ lọ ní àwọn àṣà àbá nínú ju àyà kan yìí lọ òtò wà bó wá ní àìmọye àyà náà kọ̀ọ̀rọ̀ àná nínú àyà yìí ìmáàmù amálík wọ́n fẹ́ túmọ̀ àyà yìí ọ̀ká lè takò ìmáàmù amálík bọ̀ gba mímọ́ ibùdó tèmi yàrá ṣe kí ni lọ́dọ̀ àrùn lọ́wọ́ محمد بن الوهاب لا ohun lọ́dọ̀ yìí àbí àti ìbọn malik náà yóò lówó ohun lọ́dọ̀ rẹ̀ kákúkú mà níbi قال أبو عروة الزبيري أبو عروة الزبيري رضي الله عنه رحمه الله وإن كنا عند مالك قال أجوك لدعا قاوة ما مالك على كنجنا أو أجوك فذكروا wọ́n bá sọ fún wọ́n bá sọ fún ìmọ̀ máàlìkì jọ́nà pé yá ìmọ̀ ọkùnrin kan bẹ́ẹ̀ otu o àfáà ló náà ó sì láwọn èèyàn lẹ́yìn o wọ́n mọ̀ bú àwọn sàbí ànábì wọ́n mọ̀ bú àwọn sàbí ànábì wọ́n bá sọ fún ìmọ̀ máàlìkì báyìí ah, maliki máàlìkì gbọ́ lóòótọ́ kí ni mọ̀ jẹ́ wá áyà ìmọ̀ máa ní kí wá ká ayà yìí láti bẹ̀rẹ̀ dópin mọ̀ wá kà tán ọwá débi ààyè kan nípa yọwọ́ parí lọ́wọ́ lọ ó ní yọ àǹtíbù zọ̀rọ̀ àlẹ́ ọ̀rí ìrọ̀bí ìhìmú ní kò fà. nígbà ìmọ̀ máa ní kì débẹ̀ yẹn ó lè gbé kò fà kí ní àwọn ìlànà kò fà kí ìsọmọ kò fà àbújámá kẹfẹ́ wọ́n kà débẹ̀ wọn á ah, mọ̀ máa dúró مالك واني من أصبح وفي قلبه غير على أصحاب محمد عليه فقد أصابته الآية wọ́n lè nìkan ẹni tó bá jí nínú mọ́júmọ́ ọjọ́ ayé rẹ̀ kan nínú yín nígbà tí ó wà jí ìkórìíra tàbí kan wá wà lọ́kàn ìdùnnú àgbẹ̀nukú tàbí kan wá wà lọ́kàn kò tí ìsọ́jáde gan o ọkàn ń wò lọ́kàn àtàn ọkàn wà lẹ́mìí látàn fún yàrá àbúrò rẹ̀ yẹn ti gbàgbé ìpè pọ̀ jù kí gbẹ̀rẹ̀ rẹ̀ wá mú tó bá náà tó kọ́kọ́ wò ó nǹkan láì sí ìfọwọ́ jáde ìwọ́n mọ́ ní kìíní pàpàdé àtọ̀wà bá ti ó ní àyà yìí ti sọ́lù ọ̀rọ̀ àyà yìí ti dìgbòlù ó ti dìgbòlù ẹ́ òkú àyà yìí ti bà ọ́ kí ni òkú àyà yìí lè yàgbé ìgbà bí ìwé lónìí kó fà ó ní àyà yìí sọ fún ọ pé kéfèé náà ó ti di kéfèé يرسل الضراع ليغيظ بهم الكفار أو أقول في ذلك الدبات يعجب الضراع ليغيظ بهم الكفار كل ذلك تعنى باكي يعجب الضراع ليغيظ بهم الكفار Imam Qurtubi wá bẹ́ẹ̀ ṣe kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ Imam Malik pé làkọ̀dé àṣàna máa ní. Wà á sọ́ ọ̀bà àmà nàkọ̀tọ̀ wàhídà ní. Wàláhì. Ọlẹ́nikẹ́ni tó bá yin lé sọ pé tàbí kábó ń tiẹ̀ ṣe rí oníwé ẹni bẹ́ẹ̀ ó ti kú ọ̀rọ̀ tọ́lọ́ lẹ́nu. Ọlọ́run ròyìn àwọn tàbí mẹ́ta mẹ́wàá láàrin.

والسابقون الأولون من المهاجرين والأنصار èèyàn ni àwọn tàbí àwọn muhajirun àti àwọn àǹsọ́ gbogbo náà lọ́wọ́ lóyìn láà náà ọlọ́run sì ròyìn ibi tí wọ́n dè sí fún wọn náà ni àlùjẹ́nà ọlọ́run ọba kọ́sí àwọn náà lẹ́ni tó tẹ̀lé wọn lẹ́yìn àlùjẹ́nà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹ́ ni sọ́ọ̀tù tọ́wọ́bà àyà 17 117 alọ́mọ̀ọ́kà ẹ̀rí ẹlẹ́ẹ̀kàrùn-ún sọ́ọ̀tù nàmìlì àyà 59 ẹjọ́ àtàyẹ̀ ọba sọ pé túmọ̀ rẹ̀ bí kìí ṣe àwọn sálàfù náà wọ́n túmọ̀ ẹ̀fọn abdullahi ibn abbas òun ni wọ́n sàlámù ní àdá àwọn ìbá bí hílẹ̀ bí na sọ̀fà. abdullahi ibn abbas ni ashabu muhammad àwọn ìsàbí ànẹ́bí ni ó ìsọ̀fà homeland ọlọ́mọ àmà tẹ̀lẹ́kì wọn fún ànẹ́bí wa Muhammad ní ìyọba tiẹ̀ mú tàbí bú tàbí tí òfin ẹ̀kọ́ kúlà tiẹ̀ kọjá o àti ìyẹ̀ ogbò ń bẹ̀rù àwọn èèyàn ní bàbá àwọn ṣùgbọ́n àbúrò rẹ̀ yíra tààrà kọ̀sọ́mọ tí ó kéwú kò lè kéwú láàrin ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́ta tí ò ní kéwú lọ́dọ̀ àbúrò rẹ̀ àní àbí òrẹ́ rẹ̀ lọ́dọ̀ yàrá rẹ̀ èèyàn wá gbé yàdébẹ̀ àwọn wòrán ọmọ làgbára o ẹ̀yin àfa ẹ má sùn kí lẹ̀ ń wá bí wọ́n mọ́ bá ṣe fún yín lẹ́dún ta ẹ̀rọ ń gorí ga òun ò gorí ga ọlọ gorí ga àwọn kàbí ẹ̀yin wá ń gorí ga nítorí òfúrufú fẹ́ pé èèyàn kan lásán bí ọjà nǹkan kan tí ọjà mọ́ nǹkan kan àwọn ń gorí ga ẹ̀ mọ́ lọ dákẹ́ ẹ kó fún lókè ẹkọ fún ìsàlẹ̀ ẹkọ fún lẹ́gbẹ̀ẹ́ ẹkọ fún lẹ́gbẹ̀ẹ́ tọ̀hún náà bọ́ọ̀lù lọ́wọ́ wájú kọ́ bá yín pàdé bọ́ máa ń bọ̀ lẹ́yìn kọ́ bá yín pàdé ibi kí ni ẹ bá ti bá pàdé kí ààyè ọmọ gba iná àtomi kò ní jọ pàdé. bẹ́ẹ̀ ni bó ti yẹ kó rí nìyẹn o bẹ́ẹ̀ bá dákẹ́ báyìí nǹkan bàjẹ́ o ẹ̀yin àfa gbogbo olùkọ́ kátà ń wò yìí gbogbo yín káwà dákẹ́ sí ilé ẹ̀wọ̀n àgbàlagbà kan náà lábí tọ́sọ̀rọ̀ láti jẹ́ òun náà ni bàbá ẹ̀yà ròyìn bàbá wọn ọmọ ń gbọ́n bàbá alágbé mi yóò rí yóò rí bàbá yẹn rí yóò sì délé wọn ní èsì mọ́lé wọn ṣùgbọ́n mo gbọ́ dáadáa ń pa bàbá wọn ìjọ wa ṣe ìyá àmọ̀ fi yẹ bàbá dáadáa ni ọ ẹyin bàbá yòókù ń bulẹ̀ yẹn wá wà tẹ̀ ń wọ̀n kí lẹ̀ ń wá ẹ ti dàgbà àwọn ọmọ kéékèèké láyé ká máa bá àwọn wá sí ní kankan àti láyé ìṣẹ́lẹ̀ ti máa wọ̀ ẹ́ babalágbére ọlọ́wọ́n bá kéèsì yẹn o ọlọ́wọ́n bá dáàbò ẹ̀bùn wọn jẹ́ kí wọ́n pẹ́ sí dáadáa lórí dáadáa lórí súnà nẹ́rọ Muhammad sọ́lọ́lá ẹ̀ àárí kan bàjá àti ìrì níbòmí o bọ́ bá wà wọ́n náà gbé jáde bá rẹ̀ lágbàlagbà múlẹ̀ wà ọmọ ìkí ń bẹ̀sìn rúmọ̀ yín lọ́wọ́ lójú ayé yín ẹ̀sìn wọn ẹ wá jẹ́ kí nǹkan máa bàjẹ́ báyìí ọlọ́run bí ilé rẹ̀ o wàlá ọlọ́run bí ilé rẹ̀ mọ́mọ́ wa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu عنهما قل وسلام على عباده الذين اصطفى قل اصحاب محمد اصطفاهم قل يا متابع النبي لهم رؤيا gbogbo wọn pátápátá ni lọ́rùn ìṣọ̀fáhùn lè nàbí yìí bẹ́ẹ̀ náà nínú ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹfà suratul Waqi'a àyà 10 to 14 ọlọ́run bá sọ pé wọ́n sáà yẹn báyìí ni àyẹ̀rí alukurani pọ̀ mélòó la fẹ́ kà nù ntọ́lá ntọ́lá yẹn àwọn sàbí rẹ̀ àwọn sàbí ànábì rẹ̀ sallallahu alaihi wa sallam. ẹ wàá rí inú sunna ànábì mélòó la fẹ́ kà ń bẹ̀ náà ẹ jẹ́ ká hadith méjì fún wa hadith alákọ̀ọ́kọ́ wọn yàn ní hadith wọn sahih bukhari sahih muslim bin abdullahi bin mas'ud. قال قومي ثم الذين يؤمنون ànábì fẹ́ ròyìn àwọn àfààbí sọ̀rọ̀lá ọ̀wá dárúkọ wọn generation wọn lọ́kọ̀ ó ní àwọn èèyàn wá bí ànábì léèrè pé ayé náà sì xayò àwọn èèyàn wo ló dáa jùlọ àwọn èèyàn wo lọ dáa jùlọ ọ̀dà olùkọ́ báwọn tó wá bí ànábì léèrè náà àwọn àwọn ìwé náà làwọn ń tàn àwọn náà àwọn èèyàn wo lọ dáa jùlọ kìtì fi rò pé àwọn ni ó pè torí pé ọmọ ènìyàn kọ́ ọmọ mọ iye ara rẹ lọ dáa jù èyí tó bá mọ iye ara rẹ ó wù ó ti gbà rò kọ́ ọmọ ìrà rẹ lọ dáa jù ó wà nù hadith ọwà báyìí hadith mo ló fi kí ni ọwà báyìí ọ̀dọ̀ aláhùn mọ̀ sàbírní fi nafsi wà kàbírní fi ààyè nìyàn de anabi máa ń sàdúrà báyìí wọ́n wí bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í sáà dé sọ́wọ́ sàhí. ìjà anabi máa ń sọ pé ọlọ́run jẹ́ ń kéré lójú ara mi mẹ́jẹ̀ ń jọra mi lójú wọ́n á jẹ́ ń tóbi lọ́dọ̀ àwọn ènìyàn. àwọn sàbí ọmọ fáwọn ni àwọn àbí anabi lè rèjì ayé náà sí xẹ̀rẹ̀. àwọn yẹn wúlọ́ dáa ju anabi wa ni kọ́ọ̀nì àwọn tó bá lo sẹ́ńtírì mi àwọn lọ́ dáa jù lọ àwọn ló dáa jùlọ lẹ́yìn wá gbà náà àwọn tó bá tún tẹ̀lé wọn lẹ́yìn gbà náà àwọn tó bá tún lórí jẹ́ pé bí bàbá ti sún mọ́ àsìkò ànábì tó bẹ́ẹ̀ náà ni ìgbà yóò fi máa ní ọlá tó. bí ìdàbá ṣe ń jìnnà sí àsìkò ànábì tó bẹ́ẹ̀ náà ni aburú ìgbà náà ti kí ni yóò máa pọ̀ tó. àwọn tàbí nù àwọn ẹni nọ́mbà wà ń tọwọ́ bẹ̀rù ọlá àwọn náà. إنه حديث ní كان ànábì صلى الله عليه وسلم لا تسبوا حديث لا تسبوا اصحابي قال لمن بيده حديث نيك حديث يا يوكاي وتوني جكو حلقه آه، منزل جوا هذا حديث لاني اتماري ní àwọn oríṣiríṣi nǹkan tí ń bẹ lábẹ́ ṣùgbọ́n èrèfé lálọ́ ànábì wa alayhi salatu wassalam wọ́n sọ̀rọ̀ bí ìtẹ́ àmà pé alágbàkú ọ wà ní ìjọ àlèó máa wáyé àwọn alágbàkú èèyàn ànábì tó di fífi ẹlẹ́ẹ̀mejì nínú olùwáyà ìmáàmù amúfúlùmí yẹn nínú sàhí Bukhari ẹ̀ka náà ṣùgbọ́n nínú Muslim ní látàṣubú àfààbì olùwúdẹ̀ kejì látàṣubú àfààbì wọ̀wání wọ̀wájú ní ṣubú àtàbà Muhammad ọ̀pọ̀ aláàrẹ̀ fún bẹ̀ǹdẹ̀ ṣubú àtàbà ó ní ẹ̀ma bú àánú ó ti máa rẹ́rìn-ín nígbà àwọn àtàrí ìlú kan náà jẹ́ ní yóò wọ́tọ̀ rẹ́rìn bẹ́ẹ̀ tẹ́ kó dìde kọ́ kéle lórí kọ́ dábẹ̀rú wọ́n á bẹ́ẹ̀ lọ́fà kó ní à ah, tí wọ́n ti gbà tó bàbá tiẹ̀. ìkànnì àwọn ọmọ ìyá ọkàn ọ̀rọ̀ lásán o láàrin bàbá kan àti bàbá kan ní wọ́n sọ di nǹkan tí ò ní láàrin wọn. wọ́n á gbógun ẹnìkan lé kù ń lé pé ah, àwọn ẹ̀yin ọmọ ilé kéwú náà tí àfá yín dúdùkú bọ́ yẹ kẹ́ kọ̀ láàfá báwọn àfá àti nǹkan ọmọ kéwú tó bú àfá yín ní ọmọ kéwú èèyàn bú sàbí àwọn àti wẹ́n tó bú àfá kan kò tiẹ̀ sì wà bú àfá wọn náà gà kí là ń ṣe ìyá sẹ́sìn là ń ṣe ni àbá ń ṣe àṣà tó bá jẹ́ pẹ́sìn là ń ṣe lóòótọ́ ó yá padà síbi ẹ̀sìn wa ni bá a ti ń kọ́ ọmọ kéwú pé bẹ́ẹ̀ náà lọ kí a máa kọ àfáà náà àwọn ọmọ kọ àfáà ń bẹ́ àfáà ya dìgbò wọ́n kọ́ ìgbà ọlọ́mọdé táàfà àbáyá dìgbò lógi àkọ́ ìgbà ọlọ́mọdé rí rẹ̀ mọ́ ó ń bí bíà ó ń sọkúsọ ga hadith eléyìí anábìrin látàtúbù asáàbì ẹ má bu àwọn tàbí mi látàtúbù asáàbì ẹ gbọ́dọ̀ bá àwọn tàbí ẹ kejì tó nìyẹn ọba afẹ́ sọ pé ntọ́fà tí mo fi lẹ́ gbọ́dọ̀ bu wọn obìnrin wa yìí sí àlefi kámẹ́rì nǹkan tí jọmọ nìyàn lára àwọn àwo lára àwọn sàábẹ̀ èèyàn ni wọ́n náà ń fa àwọn ìtumọ̀ láyé kan. a gbọ́dọ̀ má nǹkan táwa lè máa wò gẹ́gẹ́ bí kí ni àléébù ọmọ ènìyàn ẹnu ẹ ọgbọdọ gbà á nítànà fi ń sọ nìyẹn ẹnu ẹ látàtú bùkẹ́lẹ́ pé ẹ̀ríkà àbí òní lálébù lára ẹnu orí ọkọ̀ jáde ẹ fi ń sọ nìyẹn kan máa ń sọ pé àwọn tàbí lálébù lára mọ̀wùlẹ̀ ẹni yá ti bọ̀ wọn èèyàn ni wọ́n ṣùgbọ́n tí wọ́n ló fún wọn yìí nígbà ọlọ́run ni mo forí jù wọn ìwọ ní ẹnu àforíjì tó lélẹ̀ wọn á wọn sáyé ni àfẹ́ wù jáde ọ sí aka aka àwọn kọ̀ọ̀kan èmi wọ́n ti hajj wọn lọ́wọ́ ní òṣèré mú ní orí ìtara náà bìí pàdé ìṣẹ́ ìgbàmá nínú àwọn tàbí náà ẹ máa ní ẹ máa mutí máa wọ́n na pàṣẹ fẹ́ǹsì mutí ìṣe ìlú tàbí náà tó ti wáyé ṣùgbọ́n tí ẹnu ti ẹ lọ́wọ́ gbà bí kò wọ́n máa wá sọ wípé yes mo fẹ́ pẹ́ fáìlì àwọn àléébù àwọn tàbí mo wá fẹ́ máa fi hàn sí yẹyẹ ẹnu ẹ bọ́ bá sí fáìlì bàbá rẹ̀ gan ó rí àyè máa yí ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún àléébù bàbá àléébù tọ́wọ́ àtọ́sẹ́nu ẹ̀kọ́ sójà lè fi bàbá rẹ̀ lálébù rẹ̀ lára ó gbọ́dọ̀ sọ kò sí ìtẹnu ẹ̀ ìyẹn náà ń gbèrè ládàbí ẹ̀kọ́ tọ́lọ ní akọ́ pẹ̀lú àwọn tàbí nìyẹn ràdàbí náà ń kọ́ wa fún látà tó kú bẹ́ẹ̀ bá ti rà lè wù ẹ̀sẹ̀ náà yín mọ́ ní ọ̀yọ̀ ń dá fún yín pé kẹ́ ẹ máa bù wọn anabi sọ bá ń fún wa anabi wa ní fọwọ́ lọ́hìn fọwọ́ lẹ́bi náà fi di anabi wa fọlọ́ ń bóra yí pé tó bẹ́ẹ̀ nítòjì ẹ̀lẹ́ jẹ́kọ́ fẹ́ búta tó ní pípa ọbálẹ̀ rẹ̀ pé mo ti fẹ́ ńlá kan tẹ́wọ̀n fẹ́ tó búyàn ẹ̀yẹ kọ́ máa wọ ẹni tó fẹ́ búta mo jù lọ ní ó yọ fẹ́ búyàn pé kò ní mímọ̀ ẹni tó bá yọ kúrò ní mímọ̀ ọjájú pọ̀ nǹkan fún wa pé ìwọ ti kí nìyẹn ìwọ ní ma kò lówó olòdì ni àájẹ́ pé ìwọ ti kí nìyẹn ọlọ́wọ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ tí pọ̀ nǹkan nǹkan ni pé ìwọ ànábì wa ń sàlàyé sallallahu alaihi wa sallam bí tó bá ti ẹ̀fẹ́ ríra rẹ kó ṣiṣẹ́ rí kan tó rò kó fi jù wọn lọ àà ò lè rí iṣẹ́ yẹn ọwọ́ pàṣẹ́ntéèjì kankan ní ìṣẹ́ táwọn ànábì wa sọ wípé law anna ahadakum anfaqa mithla uhudin dhahaban ma adraka mudda ahadihim wala nasifa àdéhìsì lágbára ẹ̀sájì àdéhìsì gbé ìjẹ́ nǹkan fún wa ni pé kò sí tó o lè fi níṣẹ́ tó o lè sún mọ́ pàṣẹ́ntéèjì kankan nínú pàṣẹ́ntéèjì bẹ́ẹ̀ táwọn ṣe ń tẹnu rẹ̀ kí lọ wá fẹ́ máa lanu máa bú wọn sí ajọ́sí pé kọ́ ya dákẹ́ nìyẹn o ní pé èébú dára tiẹ̀ ó ṣe kíni ojú ti wọn lọ. nàá ìyẹn báyìí àwọn sálàfà àwọn sàhábà nàbì wọn lóyìn àwọn sàhábì ẹgbẹ́ wọn àwọn onímọ̀ náà lóyìn wọn. يعني أخوك عبد الله بن عباس أولا يا عمد تعدين كنين تاكين عبد الله بن عباس كنين طعام تعدين النبي رضي الله عنه وإن الله جل ثناؤه خص نبيه محمدا آثروه على الأنفس وبدلوا عبد الله بن عباس عبد الله بن عمر بن روي من كان مستنا من كان آه. مستنا كانوا سبحان الله ما ديو يكو ما ديو يكو جا ما ديو تي ان ما ديو كاكي يعني ما ديو لا ما ديو ما ديو ما ديو abdullahi ibn umar tí ń sí báwọn tàbí láàrin ìtọ́ bá mọ̀túnmá rẹ̀ ó tóbi bọ̀ ó ní àbárò ha ilman wa àkọlù ha qawmun wa naqli dini fatashabbahu bi akhlaq fahum kanu bẹ́ẹ̀ náà ni aisha radiyallahu ta'ala anha ó náà ròyìn wọn kí ló wí قل إن ناسا يتناولون wọ́n wá bá àìsà ìjọ kan àwọn kan wá bá àìsà pé ah nǹkan mọ̀ ti dé ooo ìtàkùtọ̀ fún alẹ́ ní ìdí àwọn tí ń gbèsè àdó ti bẹ̀rẹ̀ pípẹ́ ṣùgbọ́n àwọn tó bẹ̀rẹ̀ pípẹ́ ìyìn olórí burúkú pátápátá ìrìn àrìn wọn kódà àwọn onímọ̀ kàfàrà wọn gbígbé wọn sí mùsùlùmí lóbi jẹ́ sí pé ìtọ́fẹ́ máa gbérí láwùjọ ìtọ́wà ní olè bá sọ̀rọ̀ mẹ́rin wọ́n wá ń sọ fún Aisha rọ́bí ọlọ́wọ́ tààlà àyà wípé àwọn kama dé wọ́n mọ̀ ń bú àwọn sàbí ànábì rọ́bí ọlọ́wọ́ àyà wọ́n ní wọ́n tún bú wọn débi pé wọ́n tún bú wọn dókè pátápátá wọ́n bú Abubakar wọ́n mọ̀ bú wọn máa wù náà mà kọ́mọ́lẹ́tì Aisha ni ee máa dáa jábọ̀ àwa ti ń ti bẹ́ẹ̀ a ti mọ àwọn ẹni bú ń ti pé àwọn kèfèrí kí wọ́n fasọ ìsìláàmù bóra wá ní ìsìláàmù àwọn ẹni ẹni gan wò a ti mọ àwọn tẹ́lẹ̀ àìsà wa fẹ́ bomi sùúrù sẹ́mi ara wọn tó náà wà nẹ́ntẹ́ mú àìsà wa ìyá wa náà wà nẹ́ntẹ́ kíni tí wọ́n bú bàbá wọn wà nẹ́ntẹ́ mú gbogbo àwọn sàbí àìnẹ́bí wọn náà wà tí wọ́n bú àìsà wa fẹ́ pẹ̀tù sẹ́mi ara wọn àtàwọn sàbí tó kù ọwọ́ ni ọ̀làmù yóò hìbà lálọ́ ọ̀là àwọn tàbí ànábì tí wọ́n ti kú láyé ó nífẹ̀ẹ́ wọn ti tán wọn ò nífẹ̀ẹ́ rí kankan sí mọ́ ṣùgbọ́n náà wọ́n fẹ́ kí wọ́n tún máa rí fẹ́ rí gbà náà sáré wọn ló fi ní káwọn kan ṣe kíni kan máa bú wọn tàwọn tẹ́ ń bú wọn yìí tẹ́ ẹ̀ mọ̀ pé iṣẹ́ rí wọn láti bí ìgbín padà jọ́ lùfẹ́ ṣe wọ́n àwọn yẹ mẹ́bà níṣẹ́ rí ni o mú ọ̀bà wá níṣẹ́ rí ẹ̀ṣẹ̀ tó ń bẹ lọ́wọ́ àdọ́dọ̀ àwọn sàbí kọ̀ọ̀kan ọdí ọba o ni wọ́n lọ ha wọ́n wà kú ilé ọlọ́run padà jọ́ àlèkè àmọ̀ padà ẹ wò fífi òtí ìyàwó àìsàn nú bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbàkígbà tí wọ́n bá ti bú wa ó ò ní ti dáadáa kán má bu ẹ̀ wàlúwà tó bá ti ń bá a lọ bẹ́ẹ̀ náà lẹ́sàn rẹ̀ ń pọ̀ sí bó kú láyé tí a bá tún bọ̀ lẹ́yìn ìgbà náà ẹ̀sán ló ti kí ni yóò máa pọ̀ sí àìsà kọ́ wa ń bẹ̀ náà ẹlẹ́kẹrin nínú àwọn ọ̀rọ̀ tó wáyé náà ni Umar bin Abdul Aziz ìmáàmù wa Abu Hanifa ẹ̀rí afẹ́lọ fọ́dọ̀ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tálọ́ bíi méjì náà mẹ́ta ìmáàmù Abu Hanifa rahimahullah òní wà lánà bí kúrò ahadan ọlá àní sọ orúkọ tàbí kankan o àní dákọ tàbí kankan o káwá ń ròyìn ẹ̀ pẹ̀lú tí ọ̀dà láyé dáadáa lámàá fi ròyìn àwọn tàbí illa bi khair ah, ìmáàmù Abu Hanifa ni àwọn ò ní dárúkọ tàbí kankan láyé káwọn wá sọ pé nípa rí ẹ̀rọ a claus ẹ̀wòye sí ẹ̀yẹ fáìlì ẹ̀wò àwọn pé ọ̀sàpá kan jàmá wọ́n ní dárú ولا نذكر احدا الا انت تعلموا مين مقام احدهم ساعة واحدة اقول كتابك وديك لدى النبي فوقت كبير وقت كبير لبى النبي فاجلة نذكر كل وقت كلا ولا النبي صلى الله عليه وسلم ó ní ẹnu kó jókòó pẹ̀lú ànábì fún wákàtí kan péré nì ó ló ti gbé gbogbo iṣẹ́ olóore táwa bá fi gbogbo ìgbésí ayé wa ṣe ó ló ti gbé mi ta ní sọ yìí jàmáà àbú mọ́mà bá hàní ẹjá wo náà mùsáfẹ́ ó ní asìnà Allahu tabaraka ẹ̀dá kan mọ́tò àbí ìwò lọ́wọ́ wà ń tẹ̀ báyìí o ẹ̀yìn pípẹ́ ẹ̀sẹ̀ náà ni ṣé hànàfíà yọ ìmọ̀mọ́ àbọ̀ hànífà nù ṣàfihàn yà ni ọ́ ọ̀nà làfẹ́ ka tiẹ̀ yìí ẹ̀já wo asima pé yé ti hànàfíà báyìí alẹ́kọ̀ ẹ̀já wo ṣàfihàn náà bóyá ṣàfihàn náà ṣàfihàn náà ń bú àwọn tàbí àwò bóyá ṣàfihàn lọ́ba wa mẹ́mu ṣàfihàn sọ pé asina Allahu tabaraka wa ta'ala. ما ليس لأحد بعده ما مشافين انكم سلطان كل لا ما تعبير بقى من علماء زي النبي ومحمد صلى الله عليه وسلم كنت فيه ليه بقى ó kọjá káwọn ṣe competition pé àmọ́ fẹ́ bá wọn fa ó lè bá wọn fa gabagama àwọn ti kọjá ẹnìkan máa sọ pé ẹja lè ó lè lé wọn bá gbàpọ̀ ò lè bá wọn ìmọ̀ wọn sáfẹ̀ lọ́sọ̀ bá ń tó tí sáfẹ̀ yíyà ni ọ́ ẹ bá béèrè tí wọ́n jáde láyé pé sáfẹ̀ yíyà bá ní ọ́ yọ mọ̀ pé ìmáàmù sáfẹ̀ lóní ó ní mọ́bùtà àti mọ́ o máa ròyìn àwọn àdé ní àyè àyè. ẹ jẹ́ àtọ́dọ̀ ìmáàmù Ahmad lọ́wọ́ lọ́dọ̀ wa ìmáàmù Malik àwọn díẹ̀ lé ah, ìmáàmù Malik ah wọ́n ní wọ́n wọ́n kọ́ra ní tíá ní wọ́n fojú ẹ rí tába débẹ̀ tán ní ìṣọ́ mọ̀ pé gbóró gbé ọ nìyẹn mọ́mọ́ ní ti àwọn ọkọ̀ nígbà tó mọ̀ sílẹ̀ náà ti sáyé àwọn fún ní ìdájọ́ tó lé kárakára dára ní sẹ́ni kí ni dára ní kílọ̀ ń jẹ́ kí ló kọ ọ̀rẹ́ kan bàbá rẹ̀ ìjẹun ẹ mú ẹ dé ẹ jù sẹ́wọ̀n àwọn ọ̀rọ̀ tó lé tó lé ní mẹ́lẹ́ ní mọ́mọ́ ní kí n pa rẹ̀. rọ́bí ọba ọ̀sán kí lọ́ba torípò bá wọn gbé mọ̀dínà púpọ̀ ọba wọn tàbí kọ̀bá wọn tàbí ṣùgbọ́n ó gbọ́ àwọn iṣẹ́ wọn ọmọ wọn ọmọ wọn ju ogun ẹ̀yẹ rádaràdá tẹ́ sọ sọkúsọ yìí lọ ẹ wo mọ́mù Ahmad yọ́ máa máa ti àgbọ̀ padà nípa níbi ìdájọ́ tó náà pé mọ́mọ́ ahmed tí àwọn mí nǹkan pé hàǹbàlì làwọn àbí hànàbílà làwọn wọ́n ní mọ́mọ́ ahmed ní ẹnikẹ́ni tó bá bú kan nínú àwọn tàbí ànínẹ́bì rọ́jọ́lọ́ àní mọ́mọ́ ahmed ní andout islam wẹ̀ andout kí ni ṣé ilé ìsí mùsùlùmí rẹ̀ ọ̀ nǹkan bú mọ́ ọ̀rọ̀ jà bú o rí oṣù dìbò àbí o sì rí ọjọ́ tabú àbí o rí òjò eh, eh, eh, dìbò gbogbo àwọn àdìbò tí nǹkan kí nǹkan wà ń bẹ káàkiri ni o rí bú. ọwọ́ jẹ́ kíkúta àbílẹ̀ lọ́ba ìmáàmù wa ahmad tiwọnù ìmáàmù wa barbahari àwọn náà sọ̀tún wọn náà ìmáàmù wa nawawi nítòsí nígbà yẹn àwọn náà sọ̀tún wọn wípé wàfọ̀bí ilàtò sọ́kùbà ti wọlé wọlé àlọ́. ìmáàmù wa alhafiz ibn hajar àwọn náà sọ pé alladhi dhahaba ilayhi al-jumhur. bẹ́ẹ̀ni ولا جوك تدوك لو كورو ابو الحسن الاشعري موكا موانياني مصنعون وانكو افهام الزنديق المفتري لأقوال أبي الحسن الأشعري أبو الحسن الأشعري شيء عموان من وين براوان تبوي أشعري ولا ẹgbọ́n tó wúlò tẹ́mà pé akọ́kọ́ ti wú ọ̀dànà pé ó jẹ́ hànàfíyà ó sì jẹ́ sàfihàn màlìkíyà ó sì jẹ́ sàfihàníyà ó sì tún jẹ́ hàǹbàlíyà tó atúnwẹ́wọ̀ pé sí àṣàríyà náà ni ọgbọ̀n gbéra rẹ̀ ẹjá gbọ́ra pé hátán rẹ̀ àṣàrí àfáà tí wọ́n ń sàfihàn ara wọn sí pé àṣàyàn wà láwọn imam wa abu al-hasan al-ashari wọ́n sọ pé risalatu ah, risalatu ila ahli sabr kí ni a sọ wọ́n ní ìpanupọ̀ àwọn àfáà ní tó jẹ́ nọ́mbà 48 méjìdínní àádọ́ta àbí àádọ́ta náà wọ́n ní wà á ẹ̀bọ̀n bọ̀ ó ní gbogbo àwọn àfa àfẹnukò wípé ẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan kan tí ó dá nípa àwọn tàbí ànẹ́bí ọlọ́bí aláàánú wàhálà ó ní àwọn tàbí ní ẹlẹ́tọ̀ sí pé ká máa fọ́n dáadáa ká máa fọ́n rere nípa wọn bí àwọn tàbí ti báyìí wọ́n ti dáadáa báyìí wọ́n ti dáadáa báyìí níta bá ti ẹ̀rí nǹkan kan tá ò gbé bóyá kí ní bóyá afojú kan ò gbé kù díẹ̀ káàtó wọ́n ní ká máa wá ká máa fẹ́ kíìsì fún wa ó ní tẹ́yẹ ká máa ṣe nù ní. ó ní ká máa dábàá rere tí wọ́n wò ká sì máa ro àwọn ojú ọ̀nà tó dáa pẹ̀lú wọn tẹ̀sílẹ̀. ó ní ká lè bá a lo ọ̀rọ̀ ànínábì tó sọ pé ìdàdókèrò àṣàbí fa hádà hadith hadith ni ànábì ní ìdá dúkìá àtàrí fàáǹtìbù tí wọ́n dákọ̀ àwọn tàbí mi ó ẹ̀pànù yín máa ẹni pé tí wọ́n bá sọ̀rọ̀ wọn láìdá ẹ dákẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ wọn láìdá ẹ má dàkẹ́ o nta nàbí sọ nìyẹn sallallahu alaihi wa sallam ọkọ la ayé lọ fi ibà náà fàámà ọ orí nǹkan wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ láyé àwọn tàbí tán fi jà láàrin ara wọn láàrin àlílù àti zubairu àti aisha radiyallahu ta'ala anhum jami'an ó ní kí wọ́n bá ti ẹ̀ sọ pé ntọ́sẹ̀lẹ̀ njọ́ náà kọ́ dájọ́ ń pa ntọ́sẹ̀lẹ̀ njọ́ náà ó ní fa innama kana wọ́n ní ọ̀yẹ́nu rẹ pé kọ́ wa máa sọ̀rọ̀ ń pẹ́ kọ́ àtọ̀tún àtòsì kálukú lọ́mọ nítorí tó fi ṣe kí ni tó fi ṣe ń tòṣe wọ́n ní tó yẹ kó wí nù imam wa abul hasan al-asani wa kadhalika bẹ́ẹ̀ náà ni tó sẹ̀rẹ̀ láàrin ali àti muawiya radiyallahu anhu àwọn tàbí méjèèjì wọ́n ní mìsọ́lá sáni láàrin àwọn lóòótọ́ ìtàn fi yé wa àdìsí fi yé wa ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí lọ́ọ́ dàjọ́ bí ìyàbá ti ẹ̀dájọ́ ẹ̀ńtà jùlọ là àdájọ́ káwá pé gómìnà wà pàṣẹ fún pírẹsidẹ́ǹtì pé mo dá ọlẹ́jọ́ pé ọ lẹ́wọ̀n méjìlá ẹ̀wọ̀n oṣù méjìlá pírẹsidẹ́ǹtì ọ̀sán kan fi rí ẹ̀ òkè ta lọ́yàn sí gbòdọ̀ wa àkọ̀tọ̀ sẹ́nu wà ìgbàjàsì mẹ́wọ̀n wa Abul Hasan al-Ash'ari àwọn ẹni wọ́n ń tù à ń lọ bẹ̀ mùtàhámì علينا في الدين وقد هذا الرسول والتبري من كل ما ينقص احدا منهم ابو الحسن طبعا يقول لي كتبرى كتبتسع كتعف gbogbo ẹnikẹ́ni tí bá jẹ́ ń fàbùkú káwọn tàbí oníkájínà tó abúlé hasan ní ìjọba náà wáyé dàfíì lára kàmìnà nígbà wọn rìn àwọn tàbí pẹ̀lú ọlá tó pọ̀ tó báyìí tí wọ́n bá bí ọ léèrè pé níbo lọ́lá yìí gan ti wà tí wọ́n bí wọn mọ́ láyìn àbí wọn fowó ọlá àbí wọn jogún ẹ̀yìn kí láǹtà rẹ̀ kúlù mọ̀ pé àwọn náà kọ ọkùnrin ńlá kan lọ́fàá tàlẹ́ni náà kẹ̀ríìmì alápọ̀lẹ́yìn bìlìmọ́ òmìnira aláàánú fi gbogbo mọ́mìnì látòkè délẹ̀ ta ló ń tọ̀ yín muhammadun wallahi wọn lẹ́tọ̀ọ́tọ́ láì tí ìjìbá sọ láàánú wa muhammad sallallahu alaihi ó jẹ́ ká máa sọ́dún wẹ́lẹ́ kẹ́ni tó bá fàbùkù kàn wọ́n ó ti fàbùkù kàn náà muhammad torí wọ́n jogún ọlá yìí látara tí wọ́n gbà fún ànábì muhammad sallallahu alaihi wa sallam kò sí ìyàwó sọ wọ́n dẹni ọlá ju pé wọ́n bá nàbí pàdé náà sallallahu alaihi wasallam náà wàyí lá àwọn tó bá nàbí pàdé tí wọn ò tẹ̀lá nàbí lẹ́yìn ẹni àbùkù ni wọn wọn fi jẹ́sí pé tó bá jẹ́sí pé wọ́n bá ọlá ńlé ni ọyẹ káwọn náà bọ́ ọlá ńlé pẹ̀lú pẹ̀lú ara wọn ṣùgbọ́n gbọ̀jẹ́ ti pétára torí pé àwọn tìǹ gbà fáàní nẹ́bì ní àfihàn lọ́lá àìwá má gbà àtàwọn tìǹ fáàní nẹ́bì wọ́n jẹ́ ní àbùkù nínú wọn náà ní àbùlà à ń ṣépè fún dèní olóyún bismillahir rahmanir rahim. تبت يدا أبي لهب تبت يدا أبي لهب وتبت ما nìkan nù ọlọ́mọ yìí ìgbà tí kà lónìí lórí ilẹ̀ ayé pèpè ń bá ní ó sì bá nàbí ọba nàbí ṣùgbọ́n tí ọgbà fún ànábì sallallahu alaihi wa sallam àárí ọlá lórí ẹ̀ àbùkù lójú ká sọ fún ọ pé kí lọ́fà táwọn tàbí fi dẹni àpọ́nlé wọ́n gbà fún ànábì látara ànábì lọ́lá ń wá

ṣùgbọ́n Abu Jahl àti Abu Lahab wọ́n bá nàbí pàdé bí ọ̀pọ̀lọpọ̀ sàbí lọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹni àbùkù náà ń ṣe ní àpọ́nlé torí pé wọ́n gbà fún àìnáàbí wa Muhammad sallallahu alaihi wasallam afẹ́ gbé tọ́mì díẹ̀ afẹ́ dá tọ́mì díẹ̀ lẹ́yìn tí ń bọ̀ àmà sàlàyé kíra àwọn ẹlẹ́ẹ̀kẹ́ ìbú àwọn sàhábà sàhábà kíra tí wọ́n fi ń bú àwọn sàhábì mo láwọn kan lé mo ti ń sọ fún yìí ìkan bẹ lọ́dọ̀ mi mìtìtáhùl jìnnà náà ni wọ́n kó pẹ̀ àwọn máa ń pè é mìtìtáhùl màjàní mo ní kọ́pù méjì lọ́wọ́ amínà ń bẹ̀ tọ́wà tó jẹ́ sí pé tíra tí wọ́n fi ń bọ́ àwọn tàbí tí wọ́n ń kà ní ìwé àdúrà a máa gbọ́ nígbà bá pàdé padà ibi bóun ni wọ́n ti bú àwọn tàbí èyí ń bú wa ti ń bú àwọn tàbí lọ́dọ̀ wá ń bí lẹ́sìn rẹ̀ yìí dìgbòlógún ti ń bú àwọn tàbí lọ́dọ̀ wá ń bí nìyẹn àwọn àmọ̀ yìí pé tí ẹ̀ tó kéré títà àwọn wèrè eléyìí gan àwọn ọ̀gá ọ̀gá dìgbòlógún làwọn eléyìí ṣùgbọ́n kó tó di pé yọba jẹ ìdíbi tí àwọn ilé ìbá ajé kájèjì káyìkì kan ní pàtà kó lè bàa jẹ́ pé dìgbòlógi ara rẹ̀ yóò fi kíni yóò kó omi pàdé yóò gbọ́n nìkan tòtá bá pàdé a máa sọ eléyìí lọ bákan náà ìjìyà tí ń bẹ́ẹ̀ fẹ́ntọ́ wá àwọn tàbí ànábẹ́ lọ́dẹ lọ à ń hún àwọn àmà gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí a bá pàdé nígbà tó parí ẹ̀ nígbà tá a bá pàdé insha Allah òun náà ní báwo láti dáàbò bóra wa táwa náà fi ní jẹ́ kan nínú àwọn tí ń bọ́ àwọn tàbí rọ́bì ọ̀lọ́ hàn torí pé tẹnìkan la rí bóyá wọn náà fi ń contribute tọ́ọ̀mù wọ́n wúlò ọ̀dà bóyá ọ̀nà míì kan ni wọn náà lè tó fi ń bọ́ àwọn tàbí tọ́ọ̀mù tí ò fura bẹ́ẹ̀ mo bá sọ fún wa pé ń dàrẹ́tì wà dàrẹ́tì wà gbogbo àwọn nǹkan yìí á sọ fún wa bákan náà ipò wúlò yẹ kí ni àti ẹ̀wọ́ wà láti fi defend fún àwọn àṣà àná tí ó fi àlàyé ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ fún wa gbé mi ti sọ ìlọ àmì ìsọ rẹ̀ fún wa wallahu ta'ala alam wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in